super D. lẹ́nu mi dáadáa ọ̀rọ̀ dá lẹ́nu mi ṣáká jọbí ọ̀rọ̀ dá lẹ́nu mi yá tètè gbọ́ mú lẹ́nu mi mo dúpẹ́. ọ̀rọ̀ dá lẹ́nu mi ṣáká. ó gbọ́ mú lẹ́nu mi mo dúpẹ́. ọ̀rọ̀ dá lẹ́nu mi ṣáká. yá tètè gbọ́ mú lẹ́nu mi. bami ọ̀rọ̀ dá lẹ́nu mi ṣáká. ó gbọ́ mú lẹ́nu mi. bami ẹtí lọ ẹtí lọ lóko. mo lè wọ gbọ́dọ̀ kó bá jẹ́ torí mi ọ̀rọ̀ dá lẹ́nu mi ṣáká ọ̀rọ̀ dá ó ń pè ó ń pè o. bàbá mi ìsàgbé ní ilé ìjà ilé ilé ìsàn lọ ẹ kò ikú bí. orin oyin ti ń gbìn kọjá. orin bá ti ń gùn bó bá ṣe ń wá sọpọlọ ni kò yẹ kí n bá kọ. ẹ má dé kó kọjá ọpọlọ. ẹ mi agbe agbe ẹyin délé o agbe a kò ní í rajo ká máa délé o agbe abamiajo abamiajo jẹ ká yan agbílẹ̀ ó tẹ̀ lọ́rọ̀ kan irẹ́ báyìí sọ hmm, ẹtúgùfẹ̀ ẹtúgùfẹ̀ hmm, hmm, báà jẹ́ ń dá ń kọ ni ẹ rò pé àwọn ará àbá wọn ò ní rò pé bóyá bàbá mi ti ní kíní kan lórí akọ̀ǹda kọrin yìí kò sẹ́ni kankan ń bì. sọ fẹ́ gbọ́ bí mo ṣe ń kọrin kíkí bá tẹ́ wọn lọ́rùn jẹ́ kan bínú kan láforí lálẹ́ ẹni bá pé bí mo ṣe ń kọrin kí mò ń múnú ọmọ ìdùn kí mò múnú ara mi dùn ó ń bí òun nú pé bóyá orí mi yíre mo ṣe ń kọrin ẹ fi wọ́n lẹ̀ ah, àwọn orí rẹ̀ kò dẹ̀ yìí ẹ kọ́ má bá tiwọn náà yìí kọ́ ẹ kórìí mi yìí kórìí mi bá yí sóni yóò sì kọ́ni kẹ́ni inú dédé wọn kó bẹ́ẹ̀ ni kò dẹjọ́ kò fẹ́ lẹ́yà o. ó ń gbé ó ń ké rere rere rere rere ó ń bẹ̀ náà wò. ó ń ké ó ń ké ó ń ké rere rere rere rere ó ń bẹ̀ náà wò. ó ń gbé ó ń gbé à ń bára wa ṣe dada à ń bára wa ṣe. Fatima hmm? àwa ń bá ara wa ṣe jọbí àwa ń bá ara wa ṣe ẹ jẹ́ ká tètè máa bá ara àwa ń bá ara wa ṣe. ọmọ yẹn ni oh. ọ̀rọ̀ tí mo pè ọ́ fún òlé ọ̀rọ̀ gbésí ayé rẹ àti tèmi. àwọn Yorùbá bọ̀ wọ́n ní erin ló kú àmì erin gbẹ́ke ẹfọ̀n ló kú ayọ̀wọ́ rẹ̀ ló párákùn ọba òrìṣà lọ́rẹ̀ ìlú ṣe bí orí ọmọ ìṣùwọ̀n ju ti bàbá lọ ọ̀pẹ ń bẹ nígbò bẹ́ẹ̀ ni kí n là ń sìn wọ́n ní ìfẹ́ lọ́mọ aráyé fẹ́lá ọmọ aráyé gbin lásìmí igbó ìfẹ́ lọ́mọ ènìyàn fẹ́ kàn ó gbé kàn sókè tí ọ̀dán ìfẹ́ tí mo ní sí ọ kì í ṣèfẹ́ kékeré àtìgbà tí mo ti fojú gan ní ìrẹ́nù ìlú mi àtìgbà náà ni mo ti mọ̀ pé ayọ̀ ńlá ni ọ́ ò lọ́la lára kínkín báyìí ló kù ká pọ̀ láṣẹ ọlára kí gbogbo ẹ̀ kó gòkè àsọ̀ ìbádá o kọ́rọ̀ tí mo sọ fún ọ lọ́jọ́ tòní kó gbọ́ kó sì mú lò kó lè mọ̀ bí mo ṣe nífẹ̀ẹ́ rẹ tó gbàgede ló yẹ kí n ti bọ́ sọ̀rọ̀ àmọ́ torí tiẹ̀ nìkan mo ní gbogbo àwọn ẹrú mi kí wọ́n kó wọn lọ síbi ìbá abòmíì kémi rẹ ká lè fojú rinra wa ká lè jọ gbà n tá a fẹ́ bára wa sọ mo nífẹ̀ẹ́ rẹ ni o inú mi ò sì dùn tó bá lè gbọ́rọ̀ ẹnu mi yẹ̀ sọ ti délẹ̀. mo délẹ̀. tọ wo máyégún àbí ti ń pè ọ sórí bó ti rí mi ìní kankan láyé àti lọ́run tí ń fi ọ ṣe ó wù mí láti ru orí rẹ títí dé ìkọnú ẹsẹ̀ rẹ kò síbì kankan tó fi gbà wù mí láyé yìí torí ọkọ àtẹ̀sọ́nà mi tó ń wò ó tẹ́ ó sì bá ń mu bó ti wá lówó tó tówó rẹ̀ pọ̀ tó yamùrà tó kódà kó tún wá lówó kó tún wá ju bẹ́ẹ̀ lọ síbẹ̀síbẹ̀ ọ̀ lè wù mí n lè fi ọ́ sadé orí ó gbàbí kọ́kọ́ wù mí sọ ti gbọ́ n nífẹ̀ẹ́ rẹ ọkọ àfẹ́sọ́nà mi ó tẹ̀ ń lọ́rùn ó ṣe é dákúná ìwọ ló ń sọ tó ń sọ lẹ́nu àbí wọ́n ń sọ. èmi gangan ọmọ yẹni ni mò ń bọ́ sọ̀rọ̀ èmi ni. ọmọ yẹni orí ńláńlá ló wà níwájú rẹ̀ ìmọ̀jẹ̀ ó sọnù lọ. jóore rẹ mú ìṣe ó ṣeun. mo yẹ <laughs> ìyá sì jáwé sósì. àríkẹ́ àánú rẹ̀ ń ṣe mí. bíi ti bò. àánú rẹ̀ ń ṣe mí gidi ah, ah. lójú ara rẹ̀ bó ti wà hùn ọ̀dà lọ́mọbìnrin. sẹ́wọ̀n àdá ni. ọ̀dà lọ́mọbìnrin ah, ọ̀rẹ́ wà lójú ara rẹ. ọ̀rẹ́ wà lọ́mọbìnrin yẹn dákun. elédùn àgbọ ọ̀rẹ́ wà. ọ̀ọ́wù. ọ̀wù kí a ni. níwọ̀n tó jẹ́ wípé ṣe lọ pọ́n káyọ̀ pípọ́ tó pọ́n kúrò ń bẹ ọ̀rẹ́ wà kankan. ìgbẹ́ ni mo pọ́n mo bẹ́ẹ̀ yẹn mo fi jọ. wo wo wo wo jẹ́ kẹ́mi sòtọ̀rọ̀ fún ọ sórí lójú ara rẹ mo dáa mo dáa mo dé mi mo dáa tó yìí tó bẹ̀rẹ̀ sí ní fi gbogbo ọkùnrin tó ń fọkùnrin sakọ èyí ó kọnu sí ẹ ọ̀yàn wọn rán tẹ̀wọ́n ó kọnu sí ẹ ọ̀yàn wọn rán ọ̀sán ṣe èmi náà mo wà ń bẹ́ o èmi mo wà ń bẹ́ o ẹgbẹ́ pẹ́ ọ̀dà tó àwọn àtàwà lórí ìjókòó yìí. ẹ wo ẹ̀gbọ́n mi ẹ̀rí tí ń rí o ẹ̀rí tí ń rí rárá lóòótọ́ lóòótọ́ máyégún lè lò ó lọ àmọ́ ṣá o èmi kìíní yìí ń nífẹ̀ẹ́ rẹ̀ ń nífẹ̀ẹ́ rẹ̀ rárá rárá torí bí mo ti wà yìí mo ti lọ́kọ àfẹ́sọ́nà mi mo ti lẹ́yìn tí ń fẹ́ ẹ dákun o. ọlọ́kọ ah, àfẹ́sọ́nà bẹ́ẹ̀ ni ẹ̀gbọ́n mi. ọlọ́kọ àfẹ́sọ́nà mo ti ní. ọkọ àfẹ́sọ́nà rẹ ń ní oníjọ ọ̀fẹ́ máyégun báyà. bẹ́ẹ̀ ni. Ah. ó dá o Omidun Àbíkẹ́ táwa lọ́kọ àfẹ́sọ́nà yín o kí lorúkọ wọn lé aláró. kò sí èso kí lorúkọ ọkọ àfẹ́sọ́nà rẹ jẹ́ àgbọ̀n jẹ́ àgbọ̀n kí lorúkọ rẹ̀ kí lorúkọ rẹ̀ ọ̀ lè sọ ẹ ọ̀ ní lè sọ kò sí sọ kò níran agbóni èbó ló ti wá táyìn bàbá rẹ̀ ah, ah. Ah, nínú ìlú yìí iṣẹ́ ìsọmọ èèyàn gidi ìsọmọ èèyàn gidi ọmọ èèyàn gidi ni o eh, eh, eh, ẹ fi ń lé òjè ẹ fi ń lé òjè ẹ fi ń lé òjè. ẹ wẹlẹ mọ kó ẹ wẹlẹ ọ ẹwẹlẹ mọkọ ẹwẹlẹ a ò mà ní fojú ara wa ẹwẹlẹ mẹkọ ẹwẹlẹ ká má má fojú ara wa ẹwẹlẹ ẹwẹlẹ. kú ọkọ ìyàwó ojú ọ̀nà kú kalẹ̀ ọ̀rẹ́ mi pàtàkì mo kí ọ kí ọ ẹwẹlẹ mọ ẹwẹlẹ mọ. bá ti mú kaba yìí bẹ́ẹ̀ yàrá bá gbóyin lókè ọ sì sì da ah. ẹ bí ẹsìn tí wọ́n ń gbé tí wọ́n ń gbé tí wọ́n ń gbé tí wọ́n ẹ̀ wá sọ̀rọ̀ ayé bàbá wa ayé àtijọ́ ohun tẹ́ pọ́n kọrin lágbára tó rán létí nǹkan nu wọn náà. akọ̀hún bí tí mò ń rí ti ń ṣẹlẹ̀ ní ìsìn bá a ṣe mọ ẹmu yìí mm. nǹkan ti wọra àwọn ọ̀rẹ́ mi ó dà pé o nílò kó o pinnu lórí mọ́tò bá dọ́jọ́ ìgbéyàwó rẹ o àwọn olórí rẹ nu ilé ìgbé lè ah, tọ́sọ ìsọkúsọ ọ̀rọ̀ ni ah, tó bá sọ pé kọ́ má pè é léré ń jọ́nà lọ́hùn o mo lè ṣeré tí ń ṣeré tí irinṣẹ́ mi ò sì ní lana. láti mọ́jú. ẹ sọ́wárí bó ti wà yìí yàtọ̀ sí pé bóyá ẹ ní ọjọ́ ìgbéyàwó rẹ̀ pé àwa látún kọrin mọ́jú o tí ó bá mú ìyàwó ẹ̀ wọlé tí wọ́n fẹ́ lọ sí lọ́kọ láyà pé káàbì wo bóyá yóò jábàálẹ̀ ẹ̀ mo gbúdọ̀ wà mẹ́. ẹ gbèlè o. bí ti bébí ti là dání rè. àjọmọ̀ àjọmọ̀ bóyá àgànàdẹ̀ rẹ̀ ó ti bàjẹ́ àbí ẹran jẹ wọ́n ti já dànù. èyí mọ́jú mi tó báyìí ni. Ah, kò máa lọ ṣiṣẹ́ alápàtà uh-uh. ó fẹ́ lọ gbé nǹkan sí nǹkan ó wà á dẹsẹ̀ mú tó eh? lọ kún nǹkan ni. Ah! Ah, eh, tó àmọ́ ọ̀rẹ́ wa ṣe jẹ́ tó. <laughs> Eh, ẹyin ọrẹ wa ká má o ó yẹ àkànmú pọ. kò sẹni tí ó mọ̀ pé yìí yẹ ní rẹ̀ á pọ̀ kódà bí nǹkan mi bá tún wá ń bẹ lẹ́yìn rẹ̀ ọmọ òun tún ni. ẹ mọ yẹn ni ó rẹwà ẹ dákun ṣé ọ̀rẹ́ mi ò wá rẹwà hmm. sákà mọ náà rẹwà. ó tiẹ̀ rẹwà rẹwà méjì ló bára wọn lọ. ẹ bára lẹ̀ láti yọ ọdún tí n ti ń bọ̀ rẹ̀ mi rìn hmm. èyí ló ṣe sọ̀rọ̀ ọlọ́pọ̀lọ́ èyí ló ṣe sọ̀rọ̀ làákàyè. Ah. ṣé kò wá ní làákàyè ló wà sọnù. lóòótọ́ bàbá ni àwò mo yẹ ní rẹ wà lóbi mo rẹ ní ó yẹ wà lóbi nínú ìlú wa yìí kò sọmọbìnrin náà ìyàwó ẹkú jókòó. àyàfẹ́ àfẹ́sọ́nà tèmi gan-an ọ̀rọ̀ ẹnu rẹ̀ ọ̀dà tèmi náà lẹ́wà ọ̀rọ̀ tó sọ sí irú ọ̀rọ̀ tó sọ sí o tó bá jẹ́ pé mi ní ìbínú fẹ́ múlẹ̀ tí mà lọ lé ni o àmọ́ kò ní láka ẹbú tó fẹ́ mú jẹ́ kó mọ̀ bóyá o sọ̀rọ̀ sùn. ẹ pẹ̀lẹ́ wọn ní sọ ẹ kú ìyàwó ẹ kú jókòó ìyàwó rẹ wà. àbọ̀ ya wèrè ni ah! ilé rẹ wà lóbìnrin. sọmọ fi ń pa mí dínú ìfẹ́ bẹ́ẹ̀ o ìfẹ́ bẹ́ẹ̀ o sọ̀rọ̀ rẹ o sọ̀rọ̀ rẹ o ah. ìwọ wá nù. àtọ̀tún yín hmm. àtọ̀sí hmm. gbogbo ilẹ̀ sọ dáadáa hmm. ìyẹlẹ́mu náà rẹwà. <laughs> àmọ́ kàn jẹ́ wípé ẹ̀wà tí wọ́n ò ní bo ìjẹ. ṣé ẹlẹ́mì wọ́n rẹwà lóòótọ́ àwọn ẹbí kòkó ẹ̀fọ́ yìí <laughs> wọ́n rẹwà ẹ pẹ̀lẹ́ kú jòkó ah, ẹ̀yin gẹ́lẹ́ rẹwà jù ẹ̀yin ló yẹ kọ́ bàálù ìfẹ́. ìyẹlẹ́mu ẹ̀wà wọlé ẹ̀wà bá mi gbé kèrègbè ẹmu mẹ́rin wá àmú ẹmu mọ́júmọ́ owó ń bẹ o ẹ fọkàn balẹ̀ náà rẹwà púpọ̀. <laughs> ẹgbẹ́ <laughs> ẹgbẹ́ lẹ́nìí n máa gbé mẹ́mu n mẹ́mu máa gbé n mú gbogbo rẹ̀ mọ́ra wọn ni. kò wá sí bó ṣe gbọ́dọ̀ mọ gbogbo ẹ̀ mọ́ra sọ ma pélé àná là ń lọ má lọ dorí kodò ń bẹ o. n bí má dorí kodò hàn ó gbé mi. Eh, eh. dákun dákun bá gbẹmọ bá gbẹmọ bá gbẹmọ bá gbẹmọ. ẹ lọ gbẹmú wa ah, ìyẹlẹwìn rẹ wà lóòótọ́ wọn rẹ wà lóòótọ́. Ah, ah. bàbá bàbá ẹ mọ́ fi mí mẹ́mu ẹ fọ ẹsán tẹ́ ní sọ. bàbá mi ẹ dúkù fẹ. Ah, bàbá bò ló jẹ dákun ní ìráyè gbogbo ilé ẹsán tẹ́ ní sọ ìráyè ẹ dákun. Ah. sórí <laughs> oh. ọ̀sán tó bá rí gbajúmọ̀ tí o bá jábọ́ lílẹ̀ ẹyẹ oko tó máa ń fi rú wọn mú. Hmm. ṣé o mọ̀ pé ó ti mú mi ti kú ṣùgbọ́n mi ò fẹ́ yára jù jọgbọ́n ó ti mú mi ní ìsìn ọ̀nà jù kó wá kọjá báyìí máa kọsẹ̀ gbà mí lọ́rùn kó bá rìn lọ báyìí máa tún wò rẹ ó máa ń wù mí bẹ́ẹ̀ ni òun tí mo á fẹ́ sọ fún ẹ rè o sẹ́mi náà wù. ẹ bàbá. láyé pé mo wù ẹ kó kú jẹ́ ká pàjọ ẹ̀ dé. ẹ dákun ẹ dákun ṣẹ́ẹ́ṣẹ́ kí n la sẹ́yìn ó wù mí níbo lẹ́gbà ẹ̀wù mí ṣe fẹ́ gbọ́ bẹ́ẹ̀ ti rí mi kò sí nǹkan kan tí ń fi yín ṣe kí ló dé ẹ wò látòkèdè sàlẹ̀ ni ẹ sí àpò kékeré rajà ó mà wá ṣe báyìí o ẹ ẹ sì á lọ kẹ ẹ wọjà lọ kẹ ẹ lọ wẹlẹgbẹ kẹjẹ búbi tí ó sì á Si mí ó sì á jẹ mí nínú gbogbo ìlú wa yìí yìí ní tí ń fi yín ṣe òṣègbọ ẹ wù mí àdàdà o. màá ṣe pé bóyá mò ń bẹ́ẹ̀ dàpàrà. èmi náà ò bá yín dàpàrà. wọ́n máa fẹ́ fe ìgbọ́ngàn ni. yìí ní fe yín yìí lè kí ni ìfẹ́ yín sí ẹ̀ sí àgọ́ mi látòkèdélẹ̀ kí á ló dé. yọ̀dún náà kémi pọ̀ sókè kẹ́ẹ̀pọ̀ òkè ràdà. kí n wá ẹlẹgbẹ́ kẹjẹbùtì. bíi tiyín sí ajú kílílé. tí n bá gbọ́ ẹyẹ kémi wá ẹlẹgbẹ́ kẹjẹbù tèmi lọ. bẹ́ẹ̀ ni. <laughs> ó máa gbà mí ní ìmọ̀ràn nìyẹn kẹ. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. bàbá mi ah, ah. bẹ́ẹ̀ jọ máa kọ́ ọmọ olùfọ́ papọ̀ sí i. Ah, lóní gbígbàgbà ó fún mi ní ìmọ̀ràn ó dáa èmi náà mo fara mọ́ ìmọ̀ràn tó fún mi ṣùgbọ́n ṣé mi náà lè fún ẹ ní ìmọ̀ràn tiẹ̀. ẹ sọ bó bá wúlò ìgbà tó mọ̀ pé o fẹ́ kémi lọ wá ẹlẹ́gbẹ́ kẹjọ́bù tèmi kí ló dé tí wọn náà kò wá ẹlẹ́gbẹ́ kẹjọ́bù tirẹ̀ kó o fẹ́ tó fi jẹ́ pé ètò ló lọ yan ọbẹ̀ níbi tí ọwọ́ rẹ kò tó tí kò tó tó àgbọ̀n tí wọ́n kó ẹ̀kọ́ sínú rẹ̀. ẹ mọ̀ ṣeun ẹ mọ̀ ṣeun bàbá wa kẹ́ ẹ tó wí tipẹ́tipẹ́ èmi fúnra lára mi mo ti wọ ẹlẹ́gbẹ́ kẹjọ́bù bíi tèmi ṣe é fẹ́ gbọ́ àkànmú ni àkànmú ni kò sọ olúwa rẹ̀ abúlé wa yìí ṣe ti gbọ́ ẹ wò yín ni ẹ̀yin sí mi ẹ̀yin sí mi àdàdà àdàdà tí ọ̀rọ̀ aṣọ ọlọ́jà irú ẹ̀ ni. ṣebí kò pẹ́ kí n tọ́ ẹ. orí mi kọ. ẹ ọ mo mọ àkàntó wo ẹ mo mọ ìdílé wọn dáadáa mo dẹ̀ mọ gbogbo ìgbésí ayé ẹbí wọn. àti kìtìlá ni. nídìílé àwọn akànmú tó dárúkọ yìí gbogbo àkọ́bí wọn báyìí tó bá ti dá ọjọ́ ìgbéyàwó sọ́nà báyìí bá ti kújọ́ méje náà ti máa yá. bàbá ẹ padà òde àdáni kò lè ṣeéṣe nírọ̀lẹ́ fi yín pa. bàbá tó bí àkànwò nígbà tí o máa fẹ́ ìyá rẹ̀ ó kújọ́ méje kí ìyá rẹ̀ wọlé ọkọ lẹ́rìí bàbá rẹ̀ ó bẹ̀rẹ̀ wèrè. ẹni hmm. o ó dá mi lójú pé bí àkànwò bá ti ṣe tirẹ̀ náà tó dá tẹ́jọ́ dá ọjọ́ ìgbéyàwó a máa kú bí ọjọ́ méje báyìí àkànbá ayáwèrè. ṣé ẹ fẹ́ gbọ́. èmi tó ń gbọ́ bálábálẹ̀ ẹ ọ̀rọ̀ kò ì tán. mo gbọ́. bí wọn ní ẹ bá wá lu àgídí tó o fẹ́ wèrè lọ́kọ̀ ní àkànwò tí wọ́n bá yín ṣe gbogbo ẹ̀ lọ́tún tó ń ṣe lọ́sìn tó gbádùn ọmọ tí wọn ní ẹ bá kọ́kọ́ bí tó jà kọ́ bí rẹ̀ kó dá mi lójú ká yà wèrè. bàbá kò lè ṣeé ṣe ṣé ẹ fẹ́ gbọ́ àkànmú tẹ̀ ń wo òun bí n bá fẹ́ lójú yín ìfẹ́ lẹ́yìn kò sí sísun tẹ̀ ṣe sí kò lè jáwèrè. ojú àná ló ti máa fẹ́ ojú àná ló ti máa yà wèrè. ojú àná ló ti máa fẹ́ ilé jáwèrè sẹ́yìn kò fúnra yẹn jáwèrè báyìí. ojú barabarabale ojú wa ló ti máa fa àkànmú ojú wa náà ni àkànmú ti máa yà wèrè. odò òdì. tí wọn náà bá wá lo àgídí tó o bímọ àkọ́bí rẹ ojú wa náà ló ti máa yà wèrè. bàbá odò òdì fẹ́ lójú yín fẹ́ lẹ́yìn yín ẹ̀yin àgbàrá dáadáa yín fẹ́ lára ẹ kó sì lọ àgbà ìyàwó ìjọ wòlé fún mi sórí fẹsẹ̀fẹsẹ̀. bàbá mi mi omi ìgbéyìí ọlọ́run kò fẹ̀lú pé kéèyàn mọ nǹkan kó má sọ ìjọgbọ́n ṣùgbọ́n tí o bá ń sọ ohun tó mọ̀ ọlọ́run á nífẹ̀ẹ́ sí ẹ mo ti mọ̀ wí yẹn bí kò bá ṣẹlẹ̀ kó pè mí lọ́mọ àlè olè ẹgbẹ́ alẹ́ lè máa jẹ́ àti pè mí lọ́mọ àlè àmọ́ mo fún ẹ láǹfààní kó o pe babalẹ̀ lọ́mọ àlè. kò tiẹ̀ lè pè lójú mi kò lè pè lójú mi. ó dà pè mí lọ́mọ àlè lẹ́yìn mi kó bá jẹ́ pé kò tí mo wí yẹn kò ṣẹlẹ̀ ṣọ́fẹ́ gbọ́ bó ṣe ń lọ yẹn mo bá fi àgídí fẹ́ àkànbí bóun gan bímọ àkànbí rẹ̀ àjẹwò yìí kíkì ìbàrí bẹ́ẹ̀ kó má dà fún àbí kó má dà fún bàmí lọ́nà èmi kò ju báyìí lọ jẹ́ kó má dàn nílẹ̀ ẹ tún bùfẹ́. Àjàdí àwọn Yorùbá bọ̀ wọ́n ní inú dídùn ló máa ń mórí ya ó sì wá dùn mí pé abánigbé máa mú ìwà ẹni ọ̀tẹ̀ ẹni. èmi lórí o. èmi pa àwọn gan-an ah, ah. èèyàn burúkú ni o. <laughs> o oh, ṣàkíyèsí mi pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí mo kàn máa ń ṣe díẹ̀díẹ̀ iṣẹ́ ò lọ déédéé wo iṣẹ́ tó yẹ ká ti parí ti pẹ́. àbẹ̀fẹ́ hmm, mo wò náà àmọ́ n ò fẹ́ yánu ni. o fẹ́ yánu ló sì bí mi. èmi ló dé. yóò yọ <laughs> kò ní yẹ ẹ lẹ kò sí ohun méjì tí ń ṣe mí lórí òun ọmọ yẹn ni ni mo rí i pé nínú abàyìn àtàbà kejì gbogbo ọkùnrin tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pátápátá kò sí ìtó lójú inú ohun tèmi rí kò sí ìtó rí inú yìí nípa amóye ni. ẹ̀yin ò mọ̀ pògò òlu wa lọmọ tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀ ni irú ọmọ tá a ṣe sọ yìí tí wọ́n máa jógo òlu wa tó ti wọ̀n sí irú àwa yìí irú àwa yìí náà ló yẹ ká fi ṣáyà. dákun abẹ́fẹ́ ọmọ yẹn ni ìwọ gan-an ló ń sọ pẹ́. kí ni ń ṣe ọ kí ni ń ṣe ọ àjàdí bí mo yẹn ní bá tẹ̀ wá pógún tó pọ́gbọ̀n nù ìlú wa yìí ṣé o mọ̀ èyí tèmi ń tọ́ka sí ni mo yẹn ni tó pupa tó ga ṣé wò rí pógo ìlú wa mo yẹn ni ohun tó bá sì jógo ìlú irú wa ló tọ́ sí i. àbẹ̀fẹ́ bí bá gbọ́ yé ọ̀ní ọ̀fẹ́ ọmọ yẹn ni. ọ sì jẹ́ létí ìgbà tán gbé yà níyàwó kí ni sí ọ. gbọ́n èmi ló ní gan-an tó fẹ́ fi fọmọ yẹn ni ṣé tí àgbàdo tá iṣẹ́ àgbàdo tá ń ṣe káàkiri yìí ọ̀nà òfìfẹ́ mọ yẹn ni. <laughs> ó wí pé wọ́n ló fẹ́ bá ti mọ yẹn ni jẹ́ ó sì fẹ́ kó bá èmi ò wá nílájú mi lẹ́kọ̀ọ́ kó bá mọ yẹn ni o ṣé wò ṣàkíyèsí pé èmi ló lédu àkọmọ látọ̀dọ̀ ìrọ̀rùn ni wo bí o gbogbo ìta ń ṣe yìí ó mọ orí bẹ́ẹ̀ o nǹkan tí ò ń là yìí yọ pẹ̀lú bó ṣe ń sọ ó bá tiẹ̀ jẹ́ tí ò ní lórí ọkọ mọ́ àbẹ́tọ́ lórí ibú tó ń tẹ̀lé káàkiri níyùn. bó ọ̀rẹ́ wo ló fi dáa jùlọ. ohun tí fìfẹ́ mọ yẹn ní wà ṣé tírádàdà ti ń gbé káàkiri ikùkù tó ti ń tẹ̀lé káàkiri níbi tí gíga òun ni ọmọkùnrin ni hmm. elédùn ló dá mi elédùn ògbésẹ̀ mi fẹ́ nìkan kan pé ìwọ sáré lọ ṣe eléyìí o lọ ṣe eléyìí ẹlẹ́dùà gbé sẹ́yìn fún yàn ni irú àwa ẹlẹ́dùà ló dáa èmi ń lọ́nu. bó bá ṣe jẹ ọ̀bùn ń gbọ́. dáadáa lèmi ò bá ń bẹ. ẹ ìmọ̀ lọ lọ ọ ní wàá pẹ́ dísẹ́ rẹ. èmi ò ṣiṣẹ́ mọ́nù mo bá wúrò kó bẹ̀. torí ọmọ yẹn ni ẹ mọ̀ wọ̀ bẹ́fẹ́. abuké ní ká má bà á pẹ́ nígbàlẹ̀ ká tiẹ̀ yìí tú ìfun òun ẹ̀yin abuké kẹ̀rí ó le ju irin lọ ìgbà wo là ní pẹ́ nígbàlẹ̀ bẹ́ẹ̀ ni ìmọ̀ yẹn ni òótọ́ ni ọ̀rọ̀ tí àlàó sọ fún un. ẹ̀gbọ́n mi ṣé pé lóòótọ́ ni pé áńgọ̀nà ń bẹ nídìílé àwọn àkùn. mọ yẹn ni oh. mi ò lè sọ kúlẹ̀kúlẹ̀ ọ̀rọ̀ yìí fún ẹ àfi tá a bá rí ààrẹ. ààrẹ bẹ́ẹ̀ ni. ó dáa. níbo ló wá ń lọ báyìí. Ah, mo ń wá rẹ lọ ni mo ń lọ rè bá rẹ kán lè bá a ṣàlàyé kókó fún mi mo fẹ́ mọ kókó inú ìwé ìròyìn. àmọ́ ò rẹ̀ ń lè. kí ni dé. ààrẹ ti rìnrìn àjò. ọ̀ ah nítorí pé ọ̀sẹ̀ fàlàwà kó o tó lè rí ààrẹ yóò tọ́la. ẹ̀gbọ́n mi gbogbo àkàtì àtẹ̀sán ń ráyè rẹ̀ mi wá rẹ lọ. mọ yẹn ni. bàbá ẹ gbò gbogbo ẹ tọ̀ tọ̀ tọ̀ àgbà òsì ní tán lórílẹ̀. ọ̀kàrẹ̀. wọ́n máa ní nǹkan pàtàkì tó gbé ń dọ́dọ̀ yìí mo sì ti béèrè káàkiri síbẹ̀síbẹ̀ wọn ọ̀rẹ́ ni là ń lọ́yẹ̀ẹ́ wọ́n sì à ń jẹ́ kó yé mi pé ẹ̀yin nìkan ṣoṣo lẹ mọ̀ nípa ìtàn ìdílé àwọn àkànmú ohun tó gbé mi wọ́dọ̀ yín nù bàbá. Ah. Ah. Eh, ìdílé olúgbòrò ganu àwọn lọmọ afẹbẹfẹ náà ọmọ alàkàkàjòyè ọmọ fìgbọ́n òkó dàgbà ni ọmọ adájọ́ wọn tó sáwó àyà ìṣẹ̀lẹ̀ ìdílé àkànmú ó wúwo púpọ̀ ògidì ah. ah. lẹ́mu yìí ògidì ni. wọ́n ń belé. ọ̀rẹ́ ah. yorùbá bọ̀ wọ́n ní ọ̀rẹ́ rẹ lówó olóòní bana tó bá yarọta ni ó gbé ọ̀rẹ́ àrẹ̀mú ní owó àrẹ̀mú lówó. ọ̀rẹ́ wa ayé àgbà ní gbogbo òlu yìí ọ̀rẹ́ wa ìlólówó jù a dẹ̀ máa gbádùn kálẹ̀ ni. ẹ wo bí sẹ́ni gbogbo tẹ̀sí ń sọ ọ̀hún àwọn ilé ọ̀rọ̀ lásán ni gẹ́gẹ́ bí nǹkan tí ayé àgbà ti sọ ọ̀rẹ́ rẹ lówó olóòní ibà náà tó bá wà yà rọ́kọ̀tà ni ó mọ̀ ọ́ gbé sẹ́ ẹ̀rọ owó tí mo ní owó tí mo ní ẹ̀yìn náà lẹ́ ní níta ẹ̀kan ń sọ àpọ́nlé ọ̀rọ̀ lásán ni níta ẹ̀ ń sọ àjọ lówó yìí náà ni ẹja ayé sẹ́mi lọ́rùn ẹ wo bí gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé mm. ah. ó ku ọ̀sẹ̀ kan báyìí tèmi kìíní yóò ṣègbéyàwó. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ọ̀rẹ́ mi. o ò ní lè máa ráyè ah. báyìí jáde sí gbogbo ilé yìí mọ́. Ah, ìyàwó mi ò ní fún mi láyè. irọ́ o má ṣe ń fún wa fún wa tí ń gbádùn rẹ̀ a lè ṣe ń fún wa. ẹ wo bí mọ wáyé lẹ́ẹ̀kọ̀ọ̀kan tí mo bá ń jáde. ọfẹ gbà arẹmú. n kí ló ṣẹlẹ̀ mo ń ṣe fàájì lọ́wọ́ oje wo bí. arẹmú bá wọlé o bá ń gbé ẹmú sì kù. ẹmú bẹ́ẹ̀lẹ̀ arẹmú. fúnra rẹ̀ ló fẹ́ tọrọ owó ni àbí kí ni o. ó mà ṣe o ní ìlọ àtẹ́tí mẹ́mu. kí ni ń ṣe kí ló fẹ́ bàbá rẹ mà ti ń ṣe gángangan. bàbá ta ni ah, ṣé ṣe kò sí ọ. àbọ̀ oṣù sọ́ọ̀rì ń ṣe gángangan. gángangan bó bàbá rẹ tèmi. tẹ bá pẹ́ jù níbi tẹ wà yóò wọgbó lọ. Ah! Ah! bàbá mi wọ bàbá dà jẹrẹ èmi ní sẹ́yìn náà wọlé ń lọ bí bàbá yẹn kan wọgbó wọgbó lọ gúnnù kò kàn mí. àpọ̀lé ọ̀rẹ́ mo ṣe ń wò lé bí ó lè bí ó lè ní wọn fẹ́ kọ́dọ̀ mi ló sùn lálẹ́ yìí. ọ̀dọ̀ yín ní sùn. ọ̀dọ̀ mi ló sùn. ọ̀dọ̀ yín ní sùn. jọ́mà ló ń tiwa ló ń tiwa èmi ní sẹ́yìn. kí ni kí ni tèmi pẹ̀lú bàbá yìí. ẹ jẹ́ dọ̀ bàbá ẹ jẹ́ dọ̀ ẹ lè lọ bẹ̀ kọ́ ẹ lè lọ bẹ̀ kọ́ ẹ lè lọ bẹ̀ kọ́ ẹ lè lọ bẹ̀ kọ́ ẹ lè lọ bẹ̀ kọ́ bàbá o ẹ jẹ́ dọ̀ ẹ lè lọ bẹ̀ kọ́ ẹ jẹ́ dọ̀ ẹ jẹ́ dọ̀ mo ní ẹ jẹ́ dọ̀ bàbá ní ẹ má dọ̀ ẹ jẹ́ dọ̀ ẹ má dọ̀ kí lè fi ṣe bàbá mi ẹ jẹ́ dọ̀ bàbá mi ẹ lè lọ bàbá ẹ lè lọ irú ọjà ló wà láwọn ẹjẹ lọ ẹjẹ ló bíi mo bá lọ ń wọ́n wò ó lẹ́wọ̀ ẹjẹ lọ lọ́nà ẹ lọ́jọ́ lówó àbí ẹ fọkànbalẹ̀. ó kún agbè ní gbàgbé dìde ọ̀ká kì ò ní dùbúlẹ̀ òkú ẹnìkan ò ní bá pàrọ̀ omi títí ń pò wí. bóyá ẹ̀rọ pẹ̀sẹ̀ ẹ̀rọ pẹ̀sẹ̀ ń tìgbín kó rọ̀ pẹ̀sẹ̀ kó rọ̀ pẹ̀sẹ̀. ẹ ṣeun bàbá ẹ máa ṣeun ẹ ṣeun ẹ gbé ẹ máa gbé lọ ságbàlá mi mò ń bọ̀ bó lọ ṣe ṣe dandan. mo kò rí bàbá ni o ọkọ̀ ké bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ mú bàbá kí ló dé wọn náà wọn lọ ọjà lọ́wọ́ mi mọ bí jíjẹjà lọ bàbá ẹ lè lọ bí kọ àwọn máa lọ ẹ lè lọ àwọn máa lọ bí n ṣe rí nìyẹn o bí n ṣe pa àwọn tó gùn yẹn kọ máa bọ bàbá kò yẹ wá o. ṣé kò jù bẹ́ẹ̀ lọ. kò jù bẹ́ẹ̀ lọ. igbó biri biri biri òkùnkùn birimu birimu birimu birimu ẹ̀dá tí ọba mọ̀ sí òkùnkùn ẹ má ṣe dóṣùpá lọ́rọ́ òun ṣe ní ògbani òkùnkùn ọyọmọ ènìyàn. birimu birimu. ee birimu birimu kọrọ pẹsẹ kọrọ pẹsẹ kọrọ pẹsẹ kọrọ pẹsẹ gbogbo àlùjọ̀nù kálùjọ̀nù ti ń bẹ lára rẹ kó jáde ibi kì í ṣẹlẹ̀ rẹ kọrọ pẹsẹ. birimu birimu birimu. arákùnrin arákùnrin ẹ pẹ̀lẹ́ <laughs> okùn yìí ti jẹ. Ah, bá a bá jọ lọ jẹ olówó a jọ ra àkọ́bọ̀ wálé ni ọjọ́ olówó bíi bó àfi dandan ká jọ lọ. <laughs> èmi ò lè tẹ̀lé yín lọ ah, a yàtọ̀ síra wa. Ah! <laughs> Elédùmarè o adúrú wàhálà tí mò ń ṣe lórí ọmọkùnrin yìí Elédùmarè o adúrú wàhálà tí mò ń ṣe lórí ẹni yìí. bírèmù bírèmù. Elédùmarè fi sẹ́yìn mi àkọ́kọ́ ẹni tó kọ́kọ́ ya wèrè láyé mọ̀jìnnú làwọn bàbá mi ń pè àwọn ni wọ́n sì wò sàn omi ẹ̀rọ tí wọ́n fi wò sàn rè kí wọ́n ló dé tàbí kó fẹ́ sọ ológun mi dèké. Ah! Ah, ejò lọ́wọ́ nù bẹ́jù ọ̀bá lọ́wọ́ nù ni kò gbọ́dọ̀ dàmí làwọn tó báyìí kò ti yé mi kò ti yé mi alátúnṣe mi ó má tó sára. bírímù bírímù bírímù o. àrẹ̀mọ ọ̀rẹ́ mi ṣé bó ti jẹ́ kí ròònù dá ìsàn sí ẹ lára rẹ̀ gbogbo ohun tó wà nílẹ̀ yìí ò tó rò ó tó bá jẹ́ torí ọ̀rọ̀ bàbá ni kò tó nǹkan tó máa máa rò pẹ́pẹ́pẹ́ báyìí o torí gbogbo ọ̀rọ̀ ìgbéyàwó ẹ̀ tó tún wà lọ́nà yìí bá a ṣe ṣe kò tiẹ̀ kò tiẹ̀ fẹ́ yé mi rárá. bàdà ìwọ náà gbọ́ nǹkan tó ń sọ lẹ́nu ọlọ́rọ̀ yóò tòrò báwo ni ò ṣe ní tòrò ah, ṣé o sì mọ̀ pé inú ìlú yìí àwọn aráàlú yìí nífẹ̀ẹ́ mi kò sẹ́ni kan tó ti máa ṣẹlẹ̀ sí bàbá mi tí ó kíkí ò ti ní kọ́ ọ̀dọ̀ wọn mọ̀lẹ́bí ìyàwó mi sẹ́lẹ̀ hmm. yìí ò ní fa pé ìyàwó mi kan tẹ̀ sọ fún mi pé òun ò ní òun ò ṣe mọ́ àbíta ni ó dòbí bàbá fún mi gbàgbà máa ṣe gbéyàwó ó wá ní kò tóró báwo ni mi ṣe ní irú. Ah, tọrọ bàbá tó wà lọ́dọ̀ aláwo jẹ́ á tètè lọ gbé wọn kíákíá kíá kúrò ń bẹ ká gbé wọn lọ bòmí ah. ó dà ń pé tó tọrọ ẹ bọ́rọ̀ yẹn ṣe máa já sí nìyẹn o a lè fi wọ́n lẹ̀ síbẹ̀ ń já lọ gbé wọn ká gbé wọn lọ bòmí kíákíá torí àwọn àna rẹ wọn tún gbọdọ máa gbọ́ sọ̀rọ̀ ìkó má lọ di nǹkan míì mọ́ wa lọ́wọ́ àbí kí ló sọ sí. ní bàbá mi kú lọ́dọ̀ bàbá mi sẹ́. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. kí n tó gbé wọn lọ bòmí. jẹ́ á gbé wọn lọ bòmí. Ah, elédùà tèmi máa bá mi o. má rí rò má rí rò. tèmi máa bá mi o. kò tó rò kò tó rò ah. kò tó rò rẹ. ẹ̀rọ epo ẹ̀rọ ọjà ẹ̀rọ ọ̀gẹ̀dẹ̀ ewé kọ́mọ́balẹ̀ káwá kọjá lọ sáà ní méjì oko. ká lọ rẹ̀ ń ṣèwúre ká pe Ṣàngó ká pọya tó lákàyè ọ̀sìn mọ́lẹ̀ olómìnlẹ́fẹ̀jẹ̀ yòó lásán lè fi mọ̀ tí mo bora gbogbo tí n bá wí lónìí ẹ wá gbẹnu mi ṣàṣẹ. kí làbá ṣe fún Ṣàngó àbàbẹ́ làbá ṣe fún Ṣàngó o àbàbẹ́ olùkóso àyàrá iná o iná lójú iná lẹ́nu àkàtà yẹ́rìyẹ́rì sẹ́gìrì lagiri ọ̀la kàkà fi gbẹ́dùn bọ́lẹ̀ agbọ́n sọ̀rọ̀ àkìdí bọ́lẹ̀ alámọ̀ sọ̀rọ̀ àkìdí bẹ̀gbẹ́ ògiri bolúkọ̀sọ́ bá fẹ́ sọ̀rọ̀ ó kìdí bòkè ọ̀run olójú orógbó Ṣàngó ìjòbì ẹ̀ bá bá ń fún ní kò so ogbó jẹ iná gorí ilé fẹjú tótótó ń su èéfín náà là ń dá láyé iná ń bẹ lọ́dọ̀ bàbá mi lóde ọ̀run. Ṣàngó ibikíbi tó bá wà ọyẹ wá gbọ́ mi sàṣẹ. Ṣàngó. ọ̀kàrẹ̀ o ṣeun dúpẹ́ tí iná bá jó lóko màjàlá ní ṣòfófó ńlé gbogbo tí ń bá wí lónìí kárò ọ̀rọ̀ ọmọ. Àrẹ̀mú bó o lára bàbá rẹ̀ ara bàbá mi sì wà bákan náà àmọ́ àwìṣẹ́ ń jẹ́ kó dá mi lójú pé àwọn ọmọ nǹkan táwọn ṣe ṣe tára bàbá mi ò fi yá. elédùn àyè mú wọn lára dá. kò sí àyà mi kò sí ẹ̀kọ́ tí mo tiẹ̀ torí rẹ̀ pé ọ́ ni pé lórí ètò ìgbéyàwó èmi àti ẹ̀ àsáyé nítorí ara bàbá mi tí ó yà ká má mọ nǹkan tó yẹ ká ṣe láàrin ara wa. ara ẹ̀ mú hmm? ọ̀rọ̀ ìgbéyàwó èmi àti rẹ̀ máa ti dàbí sẹ́yìn tẹ́gun fi sọ ara ẹ̀ mú ṣé kò yọ ni pé gbogbo aṣọ ló ṣe é ró kì í ṣe bíi talágànnà èmi wàá lè bímọ kákọ̀ọ́ bí ọmọ tèmi wá ya wèrè o. má sọ̀rọ̀ báwọn aya mi bàbá mi tára rẹ̀ ò yá yóò gbádùn ó ṣe lóde àti lóde àti sọ̀rọ̀ èdè bí èbú sí ń lọ́wọ́. ààrẹ mu lọ ṣáájú bàbá rẹ kára bàbá rẹ yaná bára bàbá rẹ bá ilé yá àti pé pàápàá elédùà yóò yàn fún ọ kì í ṣèmi mọ́. túmọ̀ sí pé kí ni tó túmọ̀ sí pé elédùà yóò yan ya tirẹ̀ fún ọ yóò sì yan ọkọ tèmi fún mi pẹ̀lú mo rí ọ̀nà. Ah, mo sì bẹ́ẹ̀ mo sì bẹ́ẹ̀ mo lọ. Ah. Hmm. ifá olókun asọ̀rọ̀ dayọ̀ atorí ẹni tí ò súnmọ́ sí ìwọ láwo àwọn láwo èmi lọ́gbẹ̀rẹ̀ iwájú ọgbọ́n ọgbọ́ o ẹ̀yìn ọgbọ́n ọgbọ́ olùmúlọ́tún ọlọ́kan ló sì àárín ọgbọ́n àtàwọn wọ́n fi bí péré mọ́fòlò lò fọ́hùn bá a bá fẹ́ mọ lójú àríran Jure. ọ̀bàrà rèé ifá tí wọ́n dá fàtẹ́lẹsẹ̀ lọ́jọ́ kìíní àná ọjọ́ tí ń lọ rèé gbèpè wọ́n lè pè lọ́rọ̀ àtẹ́lẹsẹ̀ gbà òun lọ́rọ̀ rẹ̀ fi dojú dé ọ̀rọ̀ mi ò ní jásé pé o. àrẹ̀mú àrẹ̀mú àrẹ̀mú ẹ̀mí ló mọ̀ pè ọ́ ẹ̀mẹ́ta. <laughs> wàhálà wà o wàhálà gidi tààrà. So má jẹ́ kí wàhálà wà. sógbó tọrọ sórí bàbá rẹ ti ń bẹ lórí àìsàn gángan kan ti ṣe bàbá rẹ o ń bọ̀ wá sí wọn náà o láìpẹ́ láì jìnnà ń bọ̀ wá sí ọ. ẹ má jẹ́ òṣè mi ọba wo. èmi kọ́ ọlá pọ̀ pẹ́ kó o tó níyàwó ni jẹ́ sọ nǹkan kan fún ọ. tó bá ṣe pé o ti fẹ́ o ti mú ọjọ́ ìgbéyàwó rẹ tó wá kù bí ijọ́ mẹ́ta tẹ́ fi ṣèyàwó. ah ìwọ náà ti ya wèrè. Ah. ìfà ọgbọ. bàbá ẹ ṣàánú mi èèyàn mi ní gbogbo eléyìí ẹ bá ń pè gún rẹ. èmi kọ́ bàbá rẹ ló fẹsẹ̀ lẹ̀ tó fẹnu kọ. ìwọ ọjọ́ ìwúrọ̀jà rẹ mi lò dúró wọ́n bí wọ́n bí wọ́n bí ẹjọ́ ọ̀ ṣẹ̀ṣẹ̀ máa ṣe. wọ́n bí wọ́n ní láwùláwù sọ̀rọ̀ kó màá dá oró ọmọ náà yẹn náà yẹn kó sọ̀rọ̀ kó màá nání ọba ó fẹ́ jí nǹkan nínú àbá yìí ó wá jí nǹkan mímọ́ yẹn mọ́ yẹn ó sì lọ síbi. ọdún yàrá ọdún yàrá ọ̀sìn mi jẹ́ a lè gbọ́ ọ̀rọ̀ ṣẹjọ́ ń jalè ní. lémi kọ́mọ̀ mi ni èmi rè èmi rè yọmọ dáa fún ọ. wọn kò kàn mí o wọn ló lè ní mi ẹ dákun ẹgbàá mi ara mi. àmọ́ arákùnrin tí mo yìí ah. oko rẹ̀ náà tóbi pọ̀. Ah. ìgbà yẹn wá ń kò lè jẹ́ òun yóò tún mọ jalè. dúró ah. ná kí ni mo sì ọ mo lò lójísù mi. ó ní kí ló ṣẹlẹ̀. sọ́ni tó dùn mí jù ní wípé mọ́yìnbó ò lè gbòótọ́ mi jẹ. ilé gbà. ayélujára náà tún wá dé òun náà béèrè ẹjọ́ lórí hmm. bá ti fọwọ́ búra wa hmm. ọwọ́ ń lù mí sọ́ọ̀tì rólẹ̀ nu wo tá a sọ yìí. Hmm mọlẹ́lẹ́rì. talẹ́lẹ́rì ó dà talẹ́lẹ́rì rẹ. àyìndé lè jẹ́rìí sí i ọ lè eh. jẹ́rìí sí i tá a sọ yìí eh. bóyá kẹ́ ẹ̀ nìṣó lọ́dọ̀ àyìndé. ẹ mọ ta sí ẹ mọ ta sí ẹ dákun ti yá mi ẹ jẹ́ àtẹ̀lé dọ́dọ̀ àyìndé ṣé bó àyìndé lẹ́lẹ́rìí òun ah. àmọ́ bá a bá dọ́dọ̀ àyìndé báyìndé bá ní kò rí bẹ́ẹ̀ <laughs> fúnra mi ní dáná sun ọyá ndé ndé ndé kẹmọ náà mi mọ ẹdá kẹmọ náà mi mọ torí pé bàbá náà dáìdè gbọ́pẹ́ tẹ́sẹ̀ lèmi ló ṣe padà wọ́n ṣe tèmi náà padà wọ́n ṣe tèmi náà padà wọ́n ṣe tèmi náà padà padà ó ṣe padà gbogbo níwọ̀ nso. ìyá bẹ̀bí ìyá bẹ̀bí ah, ní sọ́kò bá wa gbà kọ́ lẹ́kẹ̀jì tó tẹ̀ wọ̀ kankan ọ̀rì ọ̀rì ìtajọ pò ó lè ní ọ́ ó lè ní sùwà ní ọ́ ó lè ní ọ́ ó lè ní sùwà ní ọ́ bàbá kẹfẹ́ o. àtọ̀dá sí òsì ẹ jẹ́ mo sọ̀rọ̀ ẹ jẹ́ kí wọ́n sọ̀rọ̀. nínú ìlú yìí olóòótọ́ èèyàn ni ìsìn tí ìbáyé di ìbàjẹ́ rí ẹ wọ ọ̀rọ̀ kan ló ṣẹlẹ̀ wọ́n ní àtàndàpọ̀ jísù wa ó wá ní ẹ̀yìn lẹ́lẹ́rìí òun ẹ gbọ́ sí lóòótọ́ ni ẹ dákun àtọ̀dá ojúṣu wà àbí ó lè ní ẹ wá ní èmi lẹ́lẹ́rìí rẹ. àní sẹ́ẹ̀rí tó ṣẹlẹ̀ rí wọ́n ní wọ́n ń wàásù èmi sì rè mo ní wọn tiẹ̀ rí kankan wọn mẹ́ni tọ́ jísù wa wọ́n wá lé mi mọ̀ jísù wa èmi ò tiẹ̀ mẹ́ni jísù wa àmọ́ kẹ́yìn kan ṣẹlẹ́rìí mi pé wọn mẹ́ni suwa. wa. lẹ́nu ti ẹ̀dá sọ pẹ̀lú orí burúkú wọn ló o jísù ẹ mọ gbọ́ tí o ẹ mọ gbọ́ o. owó afẹ́ fi mi ṣẹlẹ́rìí pé o jísù bó o jísù wa kórìí rẹ burú fún bọ́lọ̀ tó wù ẹ ọmọ wa jẹ lẹ́rìí ẹ tó jísù wà mo mọ̀ àbí ṣé mo mọ̀ ni ẹ mo mọ̀ ọ̀dà mo mọ̀. bàbá ẹ orí rẹ burú sa ẹ wo ṣé n tó sọ ni pé ẹlẹ́rìí tó wà nbẹ̀ nígbà tó jísù wà tàbí tó lè ṣẹlẹ́rìí rẹ ipe ọ̀ jísù wà ẹ òótọ́ ni ọ̀rì sọ òótọ́ ló sọ mọ̀mẹ́ntọ́ jísù wà mọ̀ mọ̀ dáadáa ẹ mú dáadáa ọ̀hún kankan ló jísù wà àbí ẹbí mọ̀ sọ fún wọn gbà tó wà sọ òun pé òun tó fẹ́ ṣe kèé ṣe nǹkan tó dáa o nǹkan tó lè ní o ò lè ní. ẹ má jọ sọ̀rọ̀ ẹ ẹ sọ ẹ ẹ lọ́rọ̀ tó tọ̀ lọ́rọ̀ tó tọ̀ bẹ́ẹ̀ bá lè jọ sọ ó lè parọ́ mọ́ ẹbí tí mo dúró yìí tó mú wá fi ṣẹlẹ̀ rí ọ̀rọ̀ ó lè parọ́ mọ́ mi. ìparọ́ ìparọ́ ìparọ́. alùpàá alùpàá alùpàá alùpàá kú dànù olórí ibú ọ̀rọ̀ wo ni ó sọ ọ̀rọ̀ wo ni ń bẹ lẹ́nu wèrè ara rẹ̀ ah, abẹ́rẹ́ pé lórí ibú lọ́mọ àtọ̀rẹ́ torí pé ọ̀ká mi mọ́ bí mo ti ń wàásù oníṣù wọ́n wá mú ọ dípò ọ̀wá wálé kí n tún wá ṣẹlẹ́rìí ọ̀rọ̀ bóyá mi mo wá sọ àbẹ́mi kọ́ mo wá sọ ká dáa fún ọ ọ̀ ní rí sọ ọ ní rí sọ ẹlẹ́dùn àmọ́ mọ́ dúpẹ́ àfi ah, kí ìjáfara léwu lórí ọ̀rọ̀ ìyá bẹ̀bí ìyá bẹ̀bí mo ti jáde o. láyé jẹ́ òru ẹsẹ̀ sọ ṣóun ṣe láyé gbà tọmọdé bá ń tẹ́kì ní kó àgbà ló má mọ bí àwo sí. Ah, àyìndé dájú o àyìndé dájú o ọ̀dà kò burú tó sì mọ̀ wípé mi náà ní mo lẹ́bí mọ lára àtẹ̀mí náà ẹ wá sọ orí dá máa wo má àmọ́ pẹ̀lú tó ṣẹlẹ̀ yìí pẹ̀lú tó ṣẹlẹ̀ yìí àìdé àìdé àwọn alálẹ̀ ilẹ̀ yìí ń gbọ́ o àwọn alálẹ̀ ilẹ̀ yìí ń gbọ́ bí mo ti ń sọ yìí wọ́n ń gbọ́ wọ́n ń gbọ́ wọ́n ń gbọ́ wọ́n gbọ́ torí pé tí mo fẹ́ ṣe lónìí kò tí lómi wá àmọ́ torí pé wà àyìnbí ti ṣe yìí ah gbogbo àkọ́bí ìran rẹ̀ wọ́n ṣe lẹ́yà lọ wọ́n ṣe lẹ́yà lọ́sàn-án wọ́n ṣe lóru wọ́n ṣe gbangba wọ́n ṣe kọ̀ọ̀ gbogbo ẹlẹ́yà tó fi mí ṣe tó sọ mí dẹni ìpè ẹni ẹ̀kọ́ ní òlú yìí adé ìrandíran rẹ wọ́n ṣe ẹlẹ́yà ni gbogbo ilé ìtọ́sẹ̀ yìí àwọn alálẹ̀ ti gbọ́ àwọn alálẹ̀ lẹ́yìn ti gbọ́ wọ́n ṣe ẹlẹ́yà káàkiri ayé ẹ̀ mọ̀ ṣe ẹlẹ́yà ràn yìí tẹ̀tí wá rí tẹ̀tí rí ọjọ́ tó ọmọdé bá bùrọ̀kọ̀ òun lọmọdé mọ̀ ọmọdé ò ní mọjọ́ tí ó jà èpéjọ́ náà ṣẹ́ o. ẹ ṣàánú mi ẹ má jẹ ìyá wèrè ẹ má jẹ nǹkan lùgbó ẹ má jẹ nǹkan lọjà ẹ ṣàánú mi bàbá. wo bàbá ní parọ́ láàrin èmi àti ẹ ní ti bàbá rẹ náà ṣe kú díẹ̀ káàtó kódà ọmọ pé bá lọ bá lọ àbọ̀ ń bọ̀ ni àbọ̀ ló délé yìí ní ti bàbá rẹ sí ọ̀dà ńgbà tó jí so ń su àtán ó wá tún lọ ń pa àá. Ah, ah torí òní kọ́ torí ọ̀la ni ẹja máa wùwà dáadáa torí tá a bá kú tán pọ́pẹ́ bọ́yá ọmọ ẹni náà padà wá jẹ́ bàbá rẹ̀ ò tí wà kú o ló ti ń jẹ́ sí ọwọ́ rẹ̀ yìí. Ah, ẹ ṣàánú mi nígbà bá máa ṣe ni kẹ́ ẹ jẹ́ mọ́ ah! bàbá mi ṣe é jọ. ọ̀dà ọ̀dà n ó lẹ̀lẹ́ yọrọ lọ́nà kí n tó fàbọ̀ bá díẹ̀ sọ ń gbọ́ mi ó yẹ kó o máa dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá rẹ ni o torí ègún tí wọ́n ta bàbá rẹ yìí àkọ́bí bàbá rẹ tọ́jẹ́ wọ̀ ọ ya wèrè tó o bá wá ya wèrè àbámọ̀ o wọ́n lè gbé ọ lọ síbi tí wọ́n ti rí ọ wò tí wọ́n bá wù ọ tán tó o gbádùn àkọ́bí ọmọ tí wọn náà bá tún bí òun náà tún wọ́ wèrè ah. bí ó sì máa tò tẹ̀léra wọn lọ́nu títí táyé yóò fi parẹ́. ẹ ṣàánú mi ẹ ṣàánú mi ah! kan yóò ní bàjẹ́ nǹkan yóò ní dojúrú bàbá àwùṣẹ ẹ ṣàánú mi. ọ̀dà ọ̀dà n ó lè lẹ́yọ̀rọ̀ lọ ná kí n tó fàbọ̀ wá díẹ̀ n ó ràn lọ́wọ́ n ó ràn lọ́wọ́ àmọ́ wá gbọ́ mi o yóò nà ọ́ nírin ẹsẹ̀ o. kí lẹ́gùn mi ṣe tí ó fàárọ̀ jù gbogbo wọn bá ní ṣe náà ni wọ́n ṣe. sọ ma pé kò sódò ńlẹ̀ yìí ìlú kẹta sílẹ̀ ibẹ̀ lódò wà àjọ fẹsẹ̀ rè débẹ̀ o só lè lọ. bàbá mi sẹ tó bá ti yégun tèyó tèyó rẹ tèmi. ó rò bẹ́ẹ̀. àwọn ó ṣe. ọ̀dà o ti gbádùn bàbá rẹ náà ti gbádùn ah, kò tún sí wèrè náà yín mọ́ ah, èmi àwọn iṣẹ́ mo sọ bẹ́ẹ̀. Ah, ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ yín. ẹ̀yin yá bẹ àjẹ́ o ẹ̀yin la tapájọ rí ẹ̀yin la tẹ̀dọ̀ jọkàn ẹ̀yin la ti fún jòròrò ọ̀gàlàǹtà bí gúnyángúnyán bá kọ̀ tí ò bá fi ti ń ṣe ìyẹn àwọn adigogo bí rokaroka bá kọ̀ tí ò bá fi ti ń ṣe ọkà àwọn arọ bẹ̀tẹ̀ hmm. arọ bẹ̀tẹ̀ hmm. arọ bẹ̀tẹ̀ bí tẹ́lẹ̀tẹ́lẹ̀ bá kọ̀ tí ọ̀bá fi ti ń ṣe ilẹ̀ adálùmẹ́ni náà lẹ́sẹ̀ ọjọ́ tígún kọ̀ tígún lòun ọ̀bá yín ṣe mọ́ ọjọ́ náà ńlá tó ká lórí egun ọjọ́ tígún kọ̀ tó lòun ọ̀bá yín ṣe mọ́ ọjọ́ náà lórí igun pa ọjọ́ tákàlà kọ̀ tó lòun ọ̀bá yín ṣe mọ́ ọjọ́ náà lọ yọ gẹ̀gẹ̀ lọ́rùn èmi àwíṣẹ́ rèé o àfọ̀góhùn mo déwájú yín lónìí ó dandan kẹ́ ẹ̀ ṣe tèmi torí mo ti ṣe ti yín torí àyìndé ni o àyìndé ni o wọ́n ti sẹ́ ẹlẹ́gbẹ̀ẹ́ wọ́n ti gé ẹlẹ́gùn wọ́n ti wọ̀n látán mo sì fẹ́ kẹ́ ẹ bá mi ré gbogbo àwọn nǹkan wọ̀nyí lórí rẹ̀ ìfẹ́ kó nípìnnú ayé rẹ̀ mọ́ lórí rẹ̀ mo ṣe wá báyìí mo fẹ́ kẹ́ ẹ ràn mí lọ́wọ́ kẹ́ ẹ gbà mí ó ti sádọgba ayé mo fẹ́ kó gba ayé ó gbà kò jù bẹ́ẹ̀ lọ o. kò burú àmọ́ mo ti ń sọ fún ọ ní pé ọ kọ́kọ́ lọ ṣèwé odò fún ná. lẹ́yìn ìgbà náà èmi àti rẹ yóò ríra a ó sọ ìtókù. kí n ṣèwé odò fún. bẹ́ẹ̀ni. odò adágún àbódò tí ń sàn. odò adágún ni. ẹ gbọ́ kí n ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ni bí n bá ti ṣe bẹ́ẹ̀ nǹkan. àtàlàyé ti gbọ́. gbogbo èkún náà ó rè lórí rẹ̀. bẹ́ẹ̀ni. ọ̀dà bó bá jẹ́ bẹ́ẹ̀ n ó ṣe bẹ́ẹ̀ ṣe ní kí n ṣe ẹ ṣeun mo dúpẹ́ ẹ ṣeun ẹ ṣeun. ọba mọ̀gbà àìkú ọba mèrè àìkú ìwọlá lámọ̀ tí mo rí ọmọ tuntun tí kì í jẹ́ kọ́kọ́ adíáfọ̀ ọ̀rúnmìlà ọjọ́ tí bá ń bẹ láàrin ọ̀tá ọjọ́ tí bá ń bẹ láàrin òsírí àní ẹ máa pariwo mi ẹnìkan kì í pariwo rí kọ́mọ lè ẹ máa pariwo mi ẹnìkan ò ní pariwo òkùnkùn kọ́mọ lè kú yẹ o gbogbo ogun nínú ara rẹ̀ mú lónìí kò tún kú ọmọ o. àkọ́bí àkọ́bí ooo àkọ́bí àkọ́bí àkọ́bí ooo. pẹ̀tẹ̀. èyí bẹ́ẹ̀ àwọlé ayé àtàǹbátà àwòdì ọ̀run ọlọ́mọ aboríjì wá wá jù owó olè kàlẹ́ pẹ́lẹ́yìn ọyàn rí owó ọyàn rí ọlá ọyàn rí ọlà olélé ayé òní gbá bẹ́ẹ̀ ni òní gbẹ́lẹ̀ náà òní gbẹ́gbẹ́gbẹ́ bóun má lè ṣe ni adé abẹ́ ìbẹ́yìn eléyìí tí lọ́ọ̀rì wá òògùn ìgbẹ́ ní ọ̀gbọ́dọ̀ bọ́ òògùn àwọn ti wá ṣe ògbè tí òkú ní kọ́mọ́ni lọ́wọ́ ọgbà ayé kan ọ̀ká ìmọ̀ kan ọmọ ọmọ sí ẹ̀tọ́ ìmọ̀gbẹ́ ní ọ̀gbọ́dọ̀ gbọ́ o àwọn ti ṣe ògbè tí òkú nílé kọ́mọ́ni lọ́wọ́ ayé ẹ̀ má máa kọ́ òkú ẹni ìgbòkè ẹni lẹ́mí wà o látòní lọ gbogbo ogun kásà dédé bọ́ sọ lójú nígbà tá a lérò kò tó jẹ́ kí ẹ mọ́ òkú. àkọ́bí àkọ́bí àkọ́bí. Kobi. Melo, melo, melo, melo. Melo, melo lásán lọ́jà. Bí ẹni sọ aláta bí ẹni sọ onírú. Ẹni bá sọ oníṣọ aláṣọ. Ẹ wílé adó, ẹ̀rìn mi lóde ọ̀wọ̀ ọmọ kékeré tí ń mérí erin fún. lábẹ́ ìwò gbogbo ń tẹ̀sán pátápátá òun lọ ti yé e akọ̀mú nǹkan fẹ́ mọ́sá wọ́n yẹ ni. gbogbo ohun etí gbọ́ kọ́ ló ń kọ bí ara sí. ìṣòro máa rà díẹ̀ ṣàgómẹni tí ó pa kò tí ì ga ọ̀ ń bẹ̀rẹ̀ ìbá tiẹ̀ farabalẹ̀ láti gbọ́n tí mo fẹ́ sọ tó. baba awo idẹ la fọ́nṣu òjé la fọ́nṣà irinwó wòwòwò la fóògùn etí méjìlá fún àgbọn mèrègùn hmm. ó ní èyí ṣe tẹ́ fi gbẹ́ létí méjì ó ní kò lè gbọ́ nǹkan tí n bá ń bá ọ sọ ni ẹ̀dùn ara òkè tàsé ara abiyojúmọ́ ti ń mọ́ wá eégún olúfẹ̀ tó ń sán márìwá àpapọ̀ tó o bá ń bẹ níre mẹ̀wù sí bó o bá ń bẹ níre mẹ̀wù sẹ́ tó o bá ń bẹ lọ́kànkàn kankan kó o sáré tètè kó wa jẹ́ ni bàbá lórí ìbéèrè tẹ béèrè lọ́wọ́ ọ̀fà hmm. ọ̀yẹ̀kú ló jáde o. ọ̀yẹ̀kú. bẹ́ẹ̀ ni ẹ̀rọ ohun tí ifá ìríkó tó máa jẹ́ bẹ́ẹ̀ ó ní èmi ò rójú apèrè mọ pété èmi ò rójú apèrè mọ pété èmi ò rójú apèrè mọ pèrè ọ̀kan pòró lobìnrin dùn mọ́ lọ́dẹ̀dẹ̀ ọkọ bọ́ bá di méjì wọn á dòjòwú bọ́ bá di mẹ́ta wọn á dìkà bọ́ bá di mẹ́rin wọn á dàjẹ́ ifá yìí ní ẹ̀ ń nawọ́ sí nǹkan kan ifá ní kẹ́ káwọ́ padà sẹ́yìn bẹ́ẹ̀ ni ifá sọ torí kò sọ náà bẹ́ẹ̀. tí n bá dán òun kọ́ kí ni ó ṣẹlẹ̀. Ah, ifá ní àbámọ̀ yóò gbẹ̀yìn Ah. awo kí ẹ máa wo apẹ̀sọ̀ mi o hmm, ara fún mi ẹ̀yin àgbà náà lẹ bọ̀ lẹ ní ẹ wí àpẹ̀sọ ni wọ́n wí àpẹ̀sọ ní bára àgbọ̀n mi rè gún hmm. àpẹ̀sọgbá ìgbàfọ́ àpẹ́sàwo àwo làpẹ́rẹ́ gẹ́dẹ́ àpẹ́wàsó ló sàálà ó dá mi àpẹ̀pẹ́ nù hmm. àpẹrẹ sọ míì àmọ́ ìtumọ̀ yìí náà ni ò yé mi mo sì ní kí n bá fani gbólóhùn. wọ́n gbà tí fatiwa sọ pé àbámọ̀ ni ó gbẹ̀yìn ọ̀rọ̀ yìí a ò gbọ́dọ̀ já fáyàn n ò sì ní bá wọn dẹ́jà láyé mi mo gbọ́n ti fa sọ n ò sì ní dánwò mọ́ o ṣeun báńkì baba ń lé o sọ fún baba ní pé n ò fi nǹkan ránṣẹ́ sí wọn tó bá di bíi ìyálẹ̀ta ọ̀dà ẹni n ò fi nǹkan ránṣẹ́ sí wọn pẹ̀sẹ̀pẹ̀sẹ̀.

ajá kì í rìn kí kolokolo rẹ̀ gbélé bẹ́ẹ̀ náà ni ìjàpá kì í rìn kí ìgbà rẹ̀ gbélẹ̀ ọ̀rọ̀ fẹ́ẹ̀mí àti rẹ ti mẹ́yẹ kí lẹ̀ṣẹ̀ mi. lótìtọ́ ni mo nífẹ̀ẹ́ rẹ̀ àmọ́ ṣá o iṣẹ́ ló fi ẹ̀jẹ̀ sínú tó wá tu itọ́ funfun jáde fún mi kí ló dé tó ọ̀nà tán fún mi afẹ́fẹ́ ti fẹ́ àti rí fùràdìyẹ. Ah, afẹ́fẹ́ bí báwo ó yọ̀ lẹ́nu kí ló dé tó ọ̀nà tán fún mi kí ló dé tó sọ àrùn tí ń bẹ nínú ìdílé rẹ fún mi pàápàá jùlọ lórí àkọ́bí bẹ́ẹ̀ ni èmi ò lè wá fi àkọ́bí ọmọ tèmi ṣòfò dànù o wáyàwó tiẹ̀ síwájú. àgọ́ yóò wá pọ̀. mọ́yẹ́ ní mi. àgọ́ yóò wá pọ̀. àgọ́ yóò wá pọ̀. ìgbára làǹbúrà. wùmí mọ́ọ̀gùn ní mọ́ ìró náà ní ohun méjì tí ń dá sára ju kó dáhùn tí ò dá lọ sára lọ èyí tí ajé tó wá mu ẹ tó ń wọmi jímu bí ẹni ń mu gàrí báyìí bákàbò bá sì ti tólé tó mọ ó ti digi ìdáná wọn ronú mọ ọ̀rẹ́ mi akọmu anú ọmọ ronú mọ anú ọmọ sunkún mọ. ẹ wo ẹ̀yin ọ̀rẹ́ wa bọ́rọ̀ bá ti rí báyìí á sojú abẹ́ ń torí pé pásá òfurufú pásá já náà àjò fúnra àjà jìn onílé tí ò bá wá fúra o lè ní oko. ìtumọ̀ àṣàmọ̀ tó ń pa ìṣe bí mo kò ó máa lápẹ̀rẹ̀. o ṣeun bí n bá ní parọ́ tí n ní tara mi àlàó ni ó lọ sọ̀rọ̀ yìí fún mọ́yé ni ó dá ní lójú tàdá. àbájọ náà tí wàá mọ́yé ní fi yàtọ̀ sọ́rẹ́ wa. Ah! ọ̀dà náà kí làá wà ṣe báyìí. <laughs> inú mi dùn pẹ̀lú ìbéèrè làákàyè tó béèrè wọn. ọlọ́pọlọ ni mí. lọ́kàn tèmi o àbá tèmi ò mú wa ni wípé ẹ jẹ́ akógun abẹ́lé jà. kákógun abẹ́lé jà. bàbá wa kógun abẹ́lé jà o kó gbọ́dọ̀ wọn ṣe dá lọ́hùn kan wá wá gangan la wà nídìí oòrùn tó òun fi ń dún ohun tó ń jẹ́ ká máa mọ̀ nísìnyí wípé tá a bá pàjánùkú ká mú ẹ̀ ká fi tilẹ̀ bàbá ńlá kú àgbọ̀n yóò ní fojú kan ni kó má sáré tìwòtìwò wọgbó. láéláé. omi bó bá ti wá rí báyìí omi gbọ́nà gbọ́dọ̀ pẹ́ lẹ́nu ọ ọwọ́ sì gbọ́dọ̀ pẹ́ ń sàkèké ẹja mo ta sí. sóye. ọ̀rẹ́ mi mo sunkún bó bá ti ń sunkún mọ̀ pé mi náà. àní o má sunkún mọ́ ọ̀rọ̀ lẹ yóò sọ̀rọ̀ ẹkún abajọ ọ̀rẹ́ mi. àkànmú pẹ̀lẹ́ ilẹ ọmọbìnrin iṣẹ́ pọ̀ ní inú ilé mi. àkànmú eh. oh. etí mi ló kún gbòòrò. Ah, etí rẹ kún. etí mi kún mo wá wò pé ńgbà ah, tó ìsára ta sí mi. jẹ́ ń wá bá ọ pé pé kájọ sọ̀rọ̀ yìí ní ìtùbínú bi. Hmm. orúkọ ọmọ aya rẹ yìí ti ń jẹ. Ah, mọ̀yẹ́ni. mọ̀yẹ́ni hmm. ti sọ̀rọ̀ tilẹ̀ ti kú wọ́n ní pé ẹ pẹ́pẹ́sẹ́ o ìpè ní ìdílé yín o ipe nínú mọ̀lẹ́bí yín o pé wèrè wà ń bẹ̀ o ah báwọn èèyàn ṣe wá sọ ọmọ àwọn pé ah wèrè wà ń bẹ̀ èmi náà wà kọ́kọ́ fẹ́ gbà nǹkan tó tó wá fẹ́ mú mi rò ni pé ah kọ́ bá yẹ pé òótọ́ ni torí ńgbà mi wà sọmọ pé àkàmú ah, tábàjọ jòkó tí èèyàn bá rẹ́rìn lọlẹ̀ ìwọ rẹ́rìn lókè bẹ́ẹ̀ bá rẹ́rìn lókè ìwọ rẹ́rìn lọlẹ̀ ìgbà mi wà èèyàn mọ̀ rẹ́rìn ìwọ wípé nídìílé wa àkọ́bí wa máa ya wèrè. irọ́ o àní èmi ò sọ èmi náà sọ bẹ́ẹ̀ pé ọ̀lì ya wèrè àmọ́ nǹkan tó wá mú mi tí mo fi rò ní pé ọ̀rọ̀ tiẹ̀ náà ń gbà mí ẹ máa fẹ́ jọ̀rọ̀ wèrè wọ́n rò pé ṣé ta ló ya wèrè nínú kọ́kọ́ sọ wèrè tó wà nù ràn yín náà sọ náà. akọrọ akọrọ dájú àdúgbò jẹ́ sọ̀rọ̀ yìí ìwọ náà ti fẹnu wíwì kú àmọ́ o níjẹ́ o mọ̀ bóyá lóòótọ́ à ń ya wèrè nínú mọ̀lẹ́bí wa àbá ìyàwó dákúndúró nǹkan tẹ́mi sọ gangan nu kí ojú tiẹ̀ létí àwọn èèyàn ká lè mọ̀ pé à ṣé wèrè ni o àbí wèrè kọ́ o èmi náà sọ pé kò ṣe wèrè ni o. ẹ ẹ jàmí ẹ jàmí ẹ olórí burúkú ó sì dúró ìjọ mọ̀ bẹ́ẹ̀ wèrè bẹ́ẹ̀ nu àbí kò sí wèrè ìgbà lórí rí olórí burúkú èèyàn ọ̀kọ̀ọ̀kan ní mọ̀ gbogbo ẹ̀yìn gbogbo ẹ̀yìn ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ ọ̀kọ̀ọ̀kan ní mọ̀ yìí ẹ̀gbọ́n mi bó lè wẹ bóde tèmi mọ̀ sí bá mi ayé mi mọ̀ sí bá mi ẹ̀gbọ́n mi ayé mi ah, ẹ̀gbọ́n mi ah ó ṣẹlẹ̀ orí ibu ti fẹ́ bá mi báyìí tèmi ti fẹ́ ta báyìí ọkọ àfẹ́sọ́nà mi mọ̀ ni tí mo tó rẹ̀ sọ pé èmi ò èmi ò òun lè ah, fẹ́ máyégún ah àtìrí ìdílé wọn ti tú síta ah, bẹ́ẹ̀ ni wọ́n ní gbogbo àkọ́bí ilé wọn wèrè ni ọmọ ń jà wọ́n máa ń ja wèrè tó máa ń já sọ́jà ní ẹ̀dá pé sànú ayé mi mẹ́kì tèmi ó bá bẹ́ẹ̀ ni ẹ̀gbọ́n mi. tó o sọ̀sùkà tó o ẹ ò jẹ kó sí mi ẹ kó òkú tó tún. ẹ ṣàánú mi. Ah, ó ti wá dáa báyìí ọ̀rọ̀ ti sọra rẹ̀ lásìkò tó o sì ti mọ tí ń gbàdílé wọn jà báyìí kúkú rọra jẹ́jẹ́ jẹ́jẹ́ fi lọ́rùn kalẹ̀ hmm? ah. kó o sì rọra tẹ̀lé máyégún ntí ntí ntí ntí ntí ọtí ẹgbẹ́ mi dọ́dọ̀ yín náà nù ẹ dákun ẹ wá lọ mú mi bẹ mọ́yégún ẹ má yẹ kí tèmi ó ta ẹ mọ́ jẹ́ ńlẹ́lẹ̀ ẹ dákun. Ah, kémi wá rí ẹ̀gbọ́n ẹ mọ̀ jẹ́ nílẹ̀ ìlè lọ bẹ́ẹ̀ ọ̀dẹ́dákun ah. ìlè lọ ìlè lọ ṣebí ọlọ́ọ̀dá ń jọ sí. ìǹda ọmọ báyìí ìǹda ọmọ ọlọ́rẹ̀wà ìrẹwà àwọn mo ti bùrẹwà báyìí mo ti bùrẹwà ọmọdé sì ní ọ. mo ti darúgbó ẹ̀gbọ́n mi ẹ̀dá kù. ọ ti darúgbó ọ ti gbogbogbogbogbò ẹni ìtọ́jú ẹkú rẹ o yàrá ó dìgbà tó ọba wa dé ọ̀dọ́ máa yé gùn tó bá lé ọ dànù nígbà náà lọ́tọ̀ bẹ̀rẹ̀. ẹ̀gbọ́n mi ẹ̀yin mo fojú sọ̀rọ̀. níjọ́ sí ìwọ tá ló fojú jà. ẹ̀yin ni ọjọ́ nípa ẹ̀yin mo fojú. ọ̀dà ọmọ kan mọ sunkún rẹ bẹ́ẹ̀. ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n mi ẹ mọ lọ ẹ̀gbọ́n mi báyìí ẹ̀gbọ́n mi ìdámọ ìrẹwà mọ. àdínì lójú rẹ wo wo sẹsẹ ojú rẹ àdínì lójú rẹ dàgbàdàgbà kò máa tọ́ sí wa àwọn máa kú dànù. Eh, eh. dàgbàdàgbà kò máa tọ́ sí wa. àwa kò máa dẹni kú dànù. Eh, dàgbàdàgbà kò máa tọ́ sí. a ò ní kú dànù. dàgbàdàgbà kò máa. wọ́n kò kò dẹni. wọ́n kò bàbá mi ò ní sọ́kú. bàbá mi ò ní sọ́kú. bàbá mi ò ní kú léwe. bàbá mi ò ní sọ́kú. bàbá mi ò ní kú ah! léwe. bàbá mi kò ní sọ́kú. bàbá rẹ̀ kò ní sọ́kú o. bàbá náà kò ní kú <laughs> léwe bàbá mi kò ní sọ́kú wa. Ah, ah, ah, ó gbé ó gbé ládàradà kò ní tọ́sí wa láwùráwù kò ní tọ́sí wa. oro oro oro. rédèrèdè kò ní tọ́sí wa. a ò ní ikú dànù. ẹ bá àdàràdà kò bá àwa kò dẹ̀ ní ikú dànù o. àdàràdà kò bá tọ́sí wa. a ò ní ikú dànù. báyìí ẹ kú ewu ọmọ a ní ká wá kí iná ni ọlọ́run máa wọ ọmọ ọlọ́run máa dán ọmọ sí i lágbára ọlọ́run mm. ọmọ náà kò ní sọ́kùn báyìí ọmọ alálùbáríkà lọmọ ẹ̀ hàn ọmọ náà sọjọ́ fún wa ṣùgbọ́n mo tètè wá ìjọ òní ẹ pé ìkómọ rẹ. ó kọ ọjọ́ mẹ́ta lé ìtọ́ mẹ́ta. orúkọ ọlọ́run ló gbé alẹ́ sẹ́. àdúpẹ́ àdúpẹ́ lọ́wọ́ ló dùn à. èmi ni máa kọrin agbára ọlọ́run jọ kó mọ́ mm. ohun tẹ́kọ̀ọ́ máa bá mi ṣe rè ṣe déédéé ètò yẹn kó dáa ẹ fi ibi táwọn ọmọ ẹgbẹ́ mi tí wọ́n máa torin iṣẹ́ sí mm. ìyẹn kínní ẹ ṣẹ̀kẹ̀rẹ̀ mm. agidigbo wa dèdè bí a máa kó sí táwọn èèyàn máa dúró mm. sẹ́pẹ́ agbómìnirẹ̀ ń kò fẹ́ kó rí ráúráú máa máa ẹ máa ṣètò ẹ ní sẹpẹ torí eléré ńlá ló ń bọ̀. babaláwo ṣe é sòótọ́ intanet yóò pọn ilé àbùkù ló já sí. lánàá rú òní ṣe é rí olórin táwọn ó pè níjọ́ kó máa àbúrò mi hmm. kì í ṣe olórin ránran bíi tiwọn kì í ṣe olórin alábùrọ̀ bíi tiyín hmm. àwọn àdàlúdàpọ̀ olórin kámúkan mọ́kan kí. ẹjọ má bínú ẹjọ má bínú ẹjọ ń bá gbọ́ iye orin tọ̀dọ̀ tèmi ni àbúrò orin àwọn orin ọdún ooru àwọn ojú òní tí yé àwọn orin ọdún ooru ọdún egungun. sáà mọ́ bí tó ṣe kẹ́ ẹ máa kọrin sí ká sóòótọ́. ìgbónukó tá a bá ní ká sóòótọ́ fúnra wa bí àwọn orin eléégún onígbònukó eh, onígbònu àwọn aládòórú àwọn aládòórú náà lè pè é ṣe ìgbà aládòórú òwúlẹ̀ ní ẹ mọ̀. ẹ ṣe ibi tí orin tèmi bá mú ni ẹ sọ yẹn ṣùgbọ́n orin mi ò bá ibi ìkómọ yìí ìwà àwọn onírà àwọn èèyàn. ọmọ yẹn gbajúmọ̀ tó ń lu ìní ìwà ní ìpẹ̀rù bàbá aládùn. gẹ́gẹ́ bí ẹni tó gbajúmọ̀ tó ń ta kòkó àbí. ẹ mọ ohun tó ṣẹlẹ̀ torí pé à ń ríra wa kò jẹ́ ká mọ yíra wa èmi ni mo fà ṣé ló yẹ kẹ́ ẹ wálé kẹ́ ẹ wá ṣètò pé kí n wá kọrin fún mi ṣùgbọ́n ẹ ò wálé fúnra mi ni mo gbéra mi wá torí inú mi tó dáa. ẹ bára lẹ o kẹ́ẹ̀dẹ̀ máa mí sínú mo fẹ́ bá yín sọ̀rọ̀ ṣé ẹ rí bàbá mi tẹ́ ẹ rí yìí ẹ wá aṣọ tó fàyà yìí orin ló jẹ́ o. kí ló fà ṣòkòtò yìí yá. orin ni o bàbá mi kọjá gbà ẹ wọ́kùn yìí èyí ṣe bàbá mi ṣe mú alátọ̀run rẹ o. orin ló kún bẹ́ẹ̀. orin ni o kó pa wá dé lẹ́yìn ṣe pé orí oríyàn burú ẹ wo olùgbọ̀n bí bàbá mi bá kọrin fún yín dédé nùgbọ̀n yìí yóò máa mọ́ fẹ́ bàbá mi ẹ bá mi ẹ bá mi bẹ́ẹ̀ kò yá àwọn èèyàn yìí ni. ó tó ẹ̀yin bàbá ọmọ ẹ ṣé mo dúpẹ́ ọlọ́run ò ní ta wá lábùkù tọ́ọ̀mù aráyé bá ta alábùkù tọ́lọ́run kò bá ti ta lábùkù kò sí wàhálà. ẹ̀gbọ́n mi kí ni ẹ̀rọ àdá táwọn bá bàbá làwọn sọ ṣé torí pé ajó sórin wọn lóye sọ gbogbo ẹ jẹ́ wọlé lọ jàre. nǹkan sí ni ẹ̀yà dáadáa orin kọ́. ìwọ ni wọ́n ló pa tẹ́ a ò tẹ́ wá bí ọmọ mi àánú hàn kìíní yìí ń ṣe mí. ohun tí ẹlòmíràn fi ń ṣera rẹ̀ ló pọ̀ hmm. wọ́n ti ṣera wọn pẹ̀lú àbùkù tán kàn mí yẹn tí n bá ní láburú sí wọn àtọmọ tán bí ó kù mí ó kù wọ Elédùmarè o hmm. kó ṣe dájọ́ fún mi o ṣùgbọ́n tèmi rí hmm. wọn ò rí. Ah, kẹ́pà rí ń bí. ojú inú bá èrè ejò ń lò sórí ọmọ tán fẹ́ kó yẹn ọmọ ìkòkò tán fẹ́ kó yẹn. Mm tó bá ti di ẹ̀yìn ìtàdógún tó bá ti kó mọ̀ tán ọmọ náà máa kú. bàbá mi ẹkú dé ah, mm. ẹnu mi bò ẹnu mi bò. mo ti gbé mu kọ́ gbéra mi ṣépè mi ò ní ṣe bí mi ò ní ṣe ká ohun tí wọ́n ti fi wọ́n mi nú lọ́hùn ni mo rí yẹn ṣùgbọ́n ká ní kì í ṣe pé wọ́n ṣègbéraga wọ́n ta mi lábùkù lẹ́yìn tá a bá kó mọ̀ tán máa kàn ya pé wọ́n ni mo mọ irú ewé tán gbọ́dọ̀ jà kán pò mọ́ṣẹ́ kán fi fọ orí ọmọ yẹn kò ní kú rárá ṣùgbọ́n ṣé èmi tó ta lábùkù ǹjẹ́ mo dẹ̀ wà ní ẹ̀tọ́ láti sọ yẹn báyìí tí n bá tún sọ yẹn wọn ni nítorí pé mò ń wá nǹkan kan lọ́dọ̀ wọn ni ìléyá. wọ́n ń pe ewé àjẹ́ àìsàn àjẹ́. Ah! ewé àjẹ́ àìsàn àjẹ́ àìsàn àjẹ́ bàlàmú bàbá tá a wà. àìsàn àjẹ́ bàlàmú bàbá ewé àjẹ́ àyí pé àìsàn àjẹ́. ọlọ́yàrá adágbà yẹn o ẹ̀fọ́ ọmọlé yín ọlọ́run á wọ̀ ọmọ ọlọ́run á wọ̀ ọmọ yín o. wo má jáyà àwọn ọ̀rẹ́ rẹ̀ la dúró yìí ikú tí ń pojú bẹ́ẹ̀ ni òwe lá ní pa fún ni a ṣetán láti bọ ọkọ̀ yà àbí. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni akọ̀mú gẹ́gẹ́ bí mo ti sọ ah, ibi awilade yìí o wo gbogbo ẹkún tó ń sun kiri ń ah, gbogbo ẹkún tètè yá jẹ́ kí gbogbo rẹ̀ rì mọ́lẹ̀ ní àyìn torí pé láti sìn lọ. Ah, àmọ́ o ibi yẹn wà ń bí èmi àgbọ́dọ̀ dá lára wa torí ìwúyẹ́ odò bá dé ẹ̀dá náà kan gbọ́dọ̀ rí o ó jẹ́ àṣírí o ẹni bá sì yọlẹ̀ dáhùn. ikú ni kódà yóò ráre tí yóò fi kú ni. ẹ wo ẹ wo gbogbo atótónu táwọn wí àsìkò atótónu kọ yìí àní ká ṣe pápá àpàbó lè ṣe é wúre ó yà. ẹ má jẹ́ apẹ́ lórí ẹ fàṣẹ sí i. ẹ wò mí mo fẹ́ kẹ́ mọ̀ pé iná ni yọdẹ ẹ jẹ́ bala ní ìyí ogun hmm. kágógun ká má lè sábà ní ìfọkùnrin tó bá lè jagun ẹ wò mí èké ló pabì tó di o ọ̀dàlẹ̀ pati ó sùn nànà bó nínú rẹ bá pati ẹ yóò mọ̀ yàn kedede àmọ́ ẹ tẹ́tí inú kẹgbọ́ torí etí inú lè jò ó lò gbangba létí ẹran ọjọ́ tọmọdé bá múlẹ̀ ló mọ̀ o kò mọjọ́ tí ilé ó da o ẹ má jẹ́ adalẹ̀ o bá a bá dalẹ̀ ẹni tó bá dalẹ̀ onítọ̀hún ò ní kíje àṣẹ ẹ nọwọ́ yín síwájú tó agbọ́lagbadé o agbọ́dẹ̀dẹ̀ gbayì ó ṣe wọn kì í jọṣẹ́ àjẹ́ wọn kì í jọ̀bọ̀ adáhunṣe wọn kì í jẹ̀dú mọ̀ọ́kọ́ ọ̀hún mọ̀ọ́kọ́ fà mo gbégi dúdú mo tún yagada níwájú alágúdá ẹni bá dalẹ̀ òní kíje. àṣẹ. bí wọ́n bá dalẹ̀ òní kíje. àṣẹ. bó bá jẹ́ òǹkan táwọn torí ẹ̀ pé tòkínní bó bá jẹ́ òun ló òní kíje àṣẹ. ọmọ yọta bí wọ́n kọ́ bá dalẹ̀ òní kíje. àṣẹ. tí wọ́n bá dalẹ̀ òní kíje. àṣẹ. bí wọ́n bá dalẹ̀ òní kíje. àṣẹ. bí wọ́n náà bá dalẹ̀ kò ní kíje. àṣẹ. bí wọ́n bá dalẹ̀ òní kíje. àṣẹ bí wọn náà bá dalẹ̀ ò ní kíje. Ah, àṣẹ àṣẹ àṣẹ àṣẹ tó àṣẹ ló ká ní bẹlẹ́nu ká tẹ̀lé ní bẹlẹ́nu rẹ̀ àbámọ́dá kan ò ní dá tiẹ̀ kó má ṣe abẹ́rẹ́ kan ò ní kó ń aṣọ kọ̀ọ̀kan kan ò ní kó ń odò ilẹ̀ kan ò ní kó ń kété ọ̀rọ̀ tó kété bá balẹ̀ sọ ló ń gbọ́ wọn ni máa bọ́ kì í má bọ́ wíjọ́ tábàfẹ́ kì í má bọ́ fẹ́ fọ́hùn ẹnikẹ́ni tó bá dalẹ̀ pátápátá ni ó lọ ó yẹ fẹ́ síwájú ọ̀rọ̀ yìí dàṣẹ àṣẹ ń gorí ọ̀rọ̀ yìí ó dàṣẹ lónìí gbogbo yín pátá ẹja máa lọ. ọ̀nà ọ̀nà bí ló gbà ìwọ ìwọ ó yẹ tẹ̀lé ọgbà yóò ní pawó ìwà rẹ̀ fò ní pọ̀ nídènà lẹ́fẹ̀ẹ́ wọ́n ní ọgọ́ngàn náà lálákẹ́ ń sọ bàbá yìí. Mẹ́rin. dàlúrò. kí la ajé náà pariwo káàkiri àbàbà yìí. Ah! ìyá yín lè wà. kí ló ṣẹlẹ̀. kí ló ti ṣẹlẹ̀. kí lè bomi bọ̀. àkọ́kọ́ táwọn ọ̀rẹ́ rẹ̀ ni o. ẹ eh, kí ló ṣẹlẹ̀ sí wọn. ìmọ̀ tí àlàó ṣe fún wa. Eh. bẹ́ẹ̀ lọ́ọ́ mi ìbọn lè kiri. Ah. lọ́ọ́ mi ìbọn lè kiri mo gbọ́ kẹ̀wù ah. kẹ̀wù kẹ̀wù bí mo ti bá sọ̀rọ̀ yìí. Eh. wọ́n ti pa àlàó sétí odò. irọ́ ni. wọ́n ti pa. kí lè wàá ṣe ti báyìí. ikú dàbí àmọ́ kí láti àfihàn àfihàn àfihàn àfihàn àfihàn àfihàn Hmm. ọkùnrin takuntakun ni ọ ọ sì wá pa bàbá àlàó bá wọn kò pa tú ẹ láìsẹran. àkútú kú ẹ lọ́nà mi. àkànmú àmọ́ ní pé èèyàn kí n tó bá yàn rìn ká mọ̀ tó bára sọ̀rọ̀ <laughs> ó dájú lọ́kùnrin. mo dájú mo dájú mo dájú kó èmi náà mọ̀ pé mo dájú. oògùn. bẹ́ẹ̀ ni mo dájú léèyàn bẹ́ẹ̀ ni mo dájú léèyàn ẹni bá sì ṣe kí ni ẹni bá dájú láti pààyàn ó ti dandan kó ṣe kí ni ó rọjú láti kú bẹ́ẹ̀ ni ó ti ṣe ohun tẹ́nì kò ṣe rí bó bá gbìyànjú àti sá lọ ó dàn bá jìnnà tù kábíyèsí ló paláṣẹ ó ní ká lọ gbé wa ní ìsìn. ẹrù ọgbọ́dọ̀ lèmi o ẹrù ọba mi rárá pínpín ẹrù ọba mi. gbogbo yín náà ni ẹ mọ̀ wípé gẹ́gẹ́ bí òfin ìlú wa yín náà ẹni bá gbàyàwó ẹni kí lè ṣe fún. a máa ń bẹ́ẹ̀rì rẹ ni. bẹ́ẹ̀ ni lèmi náà fi bẹ́ẹ̀rì bàbá àlàó fẹ́ẹ́ ah. Hmm. ó tiẹ̀ dá bẹ́ẹ̀ inú mi dùn pé ọmọ dájú ara rẹ̀ ọ̀ sì dìde ní ìsìn ọ̀ wà lọ sọ níwájú olúwa mi pé à ìwọ lọ bẹ́rí àlàó fẹ́wù o ló bá tán. ṣé ìrìwù ni. ó tọ́ kò ní báwọn lọ. ọ̀rẹ́ mi fọkàn balẹ̀ kò sí kankan tí wàá fi mi ṣe fúnra mi ní ìfẹsẹ̀dì padà ibà ọba kò fẹ́ gbọ́ gbólóhùn kankan lẹ́nu mi. ẹ o ẹni tí láì fún. ó àwọn ọba lọ bá ní báyìí. Ah, ah fúnra mi gangan ní ìfẹsẹ̀ ìfẹ́ wa. ìlú ìdá ọtí ọlọ yóò sìn ọbọ o yóò sìn ọlọ yóò sìn ọbọ o àtọmú ọkùnrin ogun. mọ́yẹ ni. ewu la pe pa mò lóhùn. ojú mi méjèèjì yìí láwọn ìṣọ́ ọba lọ́ fi wá gbé ọkọ̀ mi lálẹ́ yìí. àti kí tí wàá ní dákun kí n tèmi ṣé mo ní kí akàn mú kó lọ rèé pàlàó ni kí à ń tèmi tọrọ kẹsẹlẹsẹ o kẹjọ dé àyìn nìsín kí ni kí n ṣe sí kò rá mi o. mọ ẹni tí ọba bá fi ṣe bẹ́ẹ̀ tó bá fi bẹ́ orí àkànmú sí ogun. àwọn aráàlú ò mọ̀ sọ ẹlẹ́nu. Hmm. àti kí a tún ni sọ fẹ́ gbọ́ lẹ́ẹ̀kan sí ó tẹ́ ń lọ́rùn kán pa àkànmú bó ti wà ń ju kí ọkọ mi ó wá síwìn lọ sọ ti gbọ́ kí n ti ọgangan tọrọ ọgbẹ́ náà lọ́wọ́ ní ìsọsẹ̀sẹ̀ tó sóòsó wá ṣàlàyé ṣàlàyé ṣe ti gbọ́ ẹ kí lè yín èké ìbídùn kí ní dẹ́kọ̀rọ̀ ara yín èka yín lára ẹ sọ gba yín ẹlẹ́nu sọ sọ sọ dídìrín. mo tẹ́ po mo kú wí tèmi o oyin ni mi ò wí fún ọ o hmm, àkànmọ́ òun nù akúkú ṣe ṣe ṣe ṣe ṣe ṣe kò wọ ọ̀dọ̀ wa ọ̀dọ̀ ẹlẹ́sẹ̀ kókó kò yìí ló ń wò ó mú oyè inú jọ. wọ́n ní sọ́tàn bí ò tán o aláṣejù o tán aláṣejù o mo ti sọ fún yín ńgbà tẹ ẹ mọ ti àkànmú lẹ́yìn ní ìsìn báyìí o ojú gbogbo wa ló sí o. ẹ̀yin gangan lẹ ti àkànmú lẹ́yìn tó fi pa àlàó sí ẹ ti wá rí ẹ ti rẹjọ ti kábíyèsí dá lẹ́ni eléni gangan èní èní eléni gangan kò ní dọ̀la o ni wọ́n bẹ orí àkànmú pé wáyé sídìí ogun sótán mo sọ fún gbogbo yín ẹ lẹ́rìí kankan kankan wọ́n bẹ orí rẹ̀ sídìí ogun lẹ́nu báyìí nìsín bẹ́ẹ̀ sì mú akọ̀mú lọ ilé ọba ní ọkọ̀mú lọ àfin ni ọ ìdájọ́ ó dìgbà wọn bá dájọ́ ká tó mọ̀ ohun tó ń sìn tí ọba ò bá fọ́nú tí ò pokun mẹ́kọ̀ọ́ ọ̀ọ̀ bó o ní o ti á dájọ́ rádaràda yóò yọ̀ǹda rẹ ní yíyọ̀ǹda kò sí ohun tó ń sìn fún. sọ́rí ọ̀rọ̀ rẹ yé mi sọ́rí ojú gbogbo wa báyìí ni ó ṣe ṣe ọba lè mọ ìtì ìdájọ́ àbí mi ti dájọ́ báyìí èmi ti dájọ́ wọn ò gé orí àkànmú báyìí sídìí ògùn ni tọ́ bá wá gé orí ẹ̀tẹ̀ mi wà sọ pé abẹ́ni lórí ẹ mọ ètí mú ìdà tẹ fi ń gèèyàn lórí lọ o nínà ká sí yín ah. gbogbo ẹ̀yin tẹ tẹ̀lé lọ gbogbo yín pátá nínà ká sí. irọ́ o sára rẹ yá. èmi ò sí ń bẹ́ o kódà ìjọ́ tó lọ bẹ́ẹ̀rì rẹ̀ gan n ò bá wọn débẹ̀. Ah, ah, ọ̀dàlẹ̀ ni wọ́n kíní burúkú yìí ó wá dojú ọ̀gbagadì kíní burúkú ara rẹ wá lóò mọ́ ń gbọ́ èmi èmi ìyàndá mo mọ̀ ń parẹ́ o kódà ìjọjú mi báyìí ni bí kábíyèsí sì dọ́rù rẹ̀ wò gan bó jẹ́ kábíyèsí ló gbẹ̀yàwó ẹ̀mí kìnnì burúkú ìyàbó gbẹ̀yàwó rẹ̀ mi kankan bí bẹ́ẹ̀ lábẹ́rẹ́ rẹ̀. ọbẹ̀rẹ̀ kábíyèsí mo ti wá abẹ́ lórí sọ́rí tí n bá ti dìde níyìn báyìí ààfin ni lọ tí n bá dé ààfin o yín wà ní kábíyèsí kan wá rán àwọn ẹ̀ṣọ́ wọn kan wá kó yín ìpè kèé ṣe àkànmú nìkan lẹ́gẹ̀ẹ́ orí rẹ o ìpè àtiwọ́ náà àti wọ àtàwọn tó kù èmi ni mo sọ bẹ́ẹ̀ ẹ̀yin ẹ jòkó ẹ má ẹ má lọ o ẹ jòkó èmi ń bọ̀ ẹ jòkó. èmi mú dẹ́sẹ̀ rẹ̀ mú. ètò mo fẹ́ sọnù. lọ àfin ni ó máa lọ tààràtà o. ó lọ àfin tààràtà. ọ̀rẹ́ wa ṣé o pò mú bíi wa pé ní bá pa ni ìpàlápa ọ̀dàlẹ̀ ni ọ́ bíi ti bò. ọ̀dàlẹ̀ ni ọ́ bíi ti bò. ó mọ̀ fi ìlú wa náà tó sọ wípé ẹni bá gbẹ̀yàwó ẹni bíbẹ́ làá bẹ̀rẹ̀ rẹ̀ fún ẹranko ní òsín níyì. ẹ ẹ̀yin tí ẹ ṣáà fọkàn yín balẹ̀ nígbà tí ẹ ti mú dé ìdájọ́ tó tọ́ kábíyèsí ó ṣe fún ẹ fọkàn yín balẹ̀ ah wọ́n ọmọ lójú wò kówó kó yìí ah ah ọ̀dájú gan o kábíyèsí o kábíyèsí o kábíyèsí o kábíyèsí o kábíyèsí o ah ìwọ ìwọ irú wọ yìí ìwọ wò kówó kójú yìí ò ń ṣèdájọ́ lọ́wọ́ ara ẹ̀ nítorí obìnrin ó sì kí ọ ẹ̀dá ọlọ́run ẹgbẹ́ rẹ mọ́lẹ̀ ó ti pa á ó ṣèdájọ́ lọ́wọ́ ara ẹ kò sí ṣíṣe kò sáì ṣe ẹni tó bá ti pa idà pànìyàn ipa idà ló náà ó gbà kú. àbí àbíyèsí. ẹ mo pàṣẹ ẹ mú lọ dí ògún ẹ tójú rẹ yọdà kẹtẹyìn rẹ kí bá kọ. kábíyèsí ẹ ti ṣèdájọ́ ìdájọ́ ikọ̀ ìdájọ́ ikọ̀ kábíyèsí ẹ bá ṣe ntẹnìkan òfin ojú rẹ ó rí ntẹnìkan òfin náà ni. kábíyèsí o ẹ̀yin èmi ni wọ́n sọ ń tiẹ̀ ìdájọ́ wo lọ́pọ̀ jù ah, tó bá jọmọ rẹ lọmọ ìpánkọ́ èyí ah, ah. bá ṣe sàkánì rẹ ni wọ́n ṣe irú rẹ̀ sí ọmọ ní kí wọ́n máa fojú àánú wò ojú àánú tọ̀tún ni àbí tòsí ìwọ lójú wo okòwò kò ń ranù ó ń ranù nítorí obìnrin obìnrin abo abo lásán abo ẹ ó sì lu ọmọ ó sì mọ ọmọ ọlọ́mọ ó sì lù pa ó lù pa ṣé tí bá ṣe pàtó kìtọ̀ fún yàn ìwọ èéfẹ́ tí ké tí kó èéfẹ́ tí ké tí gbọ́ ni. ẹ yòó ẹyin ẹ ó yẹ ẹmu ẹmu ẹmu kí ni burúkú ìkú mi. àmọ́ ìyálóde ẹ sábì ẹmọ gidi. ìbalẹ̀ yẹn máa kà ní ọ̀daràn mọ́. Ah, ọ̀daràn lélẹ́yìí. iṣẹ́ ọba ni o kò ṣe má jẹ àbí bẹ́ẹ̀ kọ́ ọba rán ni níṣẹ́ odò ọba kún iṣẹ́ ọba òṣèṣe kí ni kò ṣe má jẹ ṣé kí n bẹ́ẹ̀ kí n bẹ́ẹ̀ kí n bẹ́ẹ̀ ọ̀tá yín lọ́rùn. ẹni tó bá ní ọmọ ìgbẹ́ yìí ẹ ojú ọdẹ wọn bá rántí ọwọ́ jẹ ẹ̀yìn ẹyẹ kì í sẹyẹ lóhùn àjẹ ilé ìwọ ni wọn bá ránṣẹ́ kú sí jẹ ẹ̀yìn ẹyẹ kì í sẹyẹ lóhùn. obìnrin kí ló wá ṣe láàrin ẹkún òye lẹ́ẹ̀dẹ̀ mi kí ló dé obìnrin abetí kunkun aláìgbọràn òṣónú ni ọ kí ló ṣe ọ rí bàbá ẹ dákun ẹ mọ́wọ́ ọ̀rọ̀ ẹ sànú ìmọ̀jà yìí mi ó ta bàbá ẹ dákun ẹ jẹ́ bàbá ẹ jẹ́ èdè burúkú. obìnrin bàbá kí ló wá sí láàrin. ẹ dákun ẹ dákun. alẹ́ tí lápá ni ọ́ ó gbọ́sẹ̀sẹ̀ wọ̀nràn ó kárí bọnú ẹ̀mí rẹ̀ ò dì í oṣó ilé rẹ ò kúnná àtẹ ilé rẹ ò gbẹbọ. wo sórí pé o ti pòfo lọ́nà méjèèjì ẹn tí ọ̀nfẹ́ ẹn tó ọ̀fẹ́ fẹ́ ti pa ògorogodo ó ti di jálo ẹ farabalẹ̀ rẹ ní ẹbẹ̀rù ọ̀rọ̀ ni ó jẹ́ kórógùn ó torí bomi gbóná. ìmọ̀ yóò rí báyìí bàbá ẹ dákun bàbá ẹ dábọ̀. ọmọ yẹn ni. ó bàbá. èmi kí mo bí ọ ìran mi ni ọ. bẹ́ẹ̀ni. èyí ló ṣe àtúnṣe kó o tó rọkọ fẹ́ àfi tí wọn bá ṣẹ̀ṣẹ̀ fẹ́ bí gbogbo ọkùnrin tó bá ní pátápátá lè ní kì í sọkọ. bàbá ẹ dápẹ́ mọ́jọ́rí mi ó burú ẹ bá wọn àti ṣe ayé mi ẹ mọ́jà ayé mi ó ta báyìí bàbá ẹ ó ti bo giri ó ti bo giri. ẹ̀yin dà. gbára àwọn àwọn ọmọ lọ́dọ̀ ẹ̀ lọ́dọ̀ ah! ìyàwó ẹ̀.